Mm-hmm. nǹkan kan. ìwà ń kọ́. yóò lẹ́rù. olórí burúkú ni ẹ́. kí ni ń pa ọ́ lẹ́kún. ẹrù ìyàwó mi tó tó ní. ẹrù jẹ́dà. bàbá ẹrù mi náà rẹ̀ aṣọ tó kù mọ́ mi rẹ ẹ dákun ẹ ṣàánú mi ṣòkòtò rẹ̀ rẹ aṣọ tó kù mọ́ mi rẹ. èkìsà ilé òmùbọ̀ lọ́dọ̀ mi. ẹ̀yin náà lẹgba kù báyìí ẹ dákun ẹ ṣàánú mi bàbá ẹ̀yin ni. bọ́ọ̀ láṣọ o ló ń jẹ. gbogbo àwọn ọmọ yín náà ti kó ewúrẹ́ ńkọ́ wọ́n ti kó ogun ẹ̀ adìẹ ńkọ́ gbogbo ẹ̀ wọ́n kó. bàbá ẹ ṣàánú mi. ẹ mú ẹ lọ bẹ lórí. Ah! ẹ ṣàánú mi ẹ ṣàánú mi o ti ṣe ọjọ́ ti pẹ́ ilẹ̀ mọ́ ọ ẹyọ lọmi ẹkú ọdún lọ ẹyọ ọmọdé ni ìwọ ọmọ yìí ojú dé lónìí. ọ̀dẹ bàdẹ́rì kọ̀mà sí bàbá olúmọ̀lé wákàlà. bàdẹ́rì ọdún méjì ẹ̀wọ̀n lè bẹ́ẹ̀ bọ̀ jáde. kọ̀sẹ́ nìkan lé bàdẹ́rì bàdẹ́rì bàdẹ́rì orí ìyá mi o bàdẹ́rì bàdẹ́rì ọ̀kadì bàdẹ́rì ọ̀kadì bàdẹ́rì ọlọ́wọ́ ọfẹ náà wù lára mi ẹdínì mọ bọ ọfẹ náà bọ ẹdínì yìí náà inú ẹ badeni badeni ẹdínì mọ bọ ọfẹ agbẹlẹ palẹ mọ yọ mọ lọsẹ wọ yọ mọ lọsẹ wọ ẹdínì badeni ẹkọ lọsẹ mi badeni. bọ̀ gàjà lọ. bọ́dé àbájá ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bá pariwo orí ẹ̀ tún lè gbóná kó tún bá bá pariwo. ọjọ́ rí o ọjọ́ rí o ọjọ́ rí o ọjọ́ rí o bá ìbọn ìwọ wà ìbọn ìwọ wà gbọ́dọ̀ dà bọ́ bírú. ajọ wà á yìí ni o ajọ wà á yìí ni o ọjọ́ rí o onírọ̀ ni wà ni wọ́n lọ sí mẹ́. ọlọ́tọ̀ ni olórí búkú rẹ. ṣèjì dáṣẹ́ ìdí àfọ. à ń ṣe fún náà ni. fún tani fẹ́ni tí mo wọ̀ lú wọn tí gbogbo èèyàn ń sá tí wọ́n wá náà olóògùn ọ̀fẹ́ dọ́gùn wò lára mi n ò ní pawọ́lẹ̀ kan náà àkó ara ló kù. yé yé ikú ọ ikú ọ ikú ọ yé mọ̀ ọ yé yeah, yeah, yeah, oh, yeah, yeah, yeah, oh, yeah, yeah, yeah, yeah, yeah. omi ńláńlá ní ìbẹ́lẹ́dún ẹgbẹ́rẹ́ àbàtà ńláńlá ní àpámàdù ọ̀kúnmọ́dìyàn rẹ̀ ju àfàyàfà mo dẹ́gbà mo bá nìní ọmọ ẹjọ́ mi dẹ̀ nísà mo dákẹrẹ wú lórí ra wọn mo fọ́ díndín àgbẹ̀ẹ́tù sóògùn ìwọ́ọ́. ọ̀daràn ìyá mi wúrà ìyá mi wúrà ìyá mi wúrà ìyá mi wúrà kò lè gbọ́mọ sí mo kú ọ́ ìyá mi wúrà ọ́. ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ ni mẹ́mú sí mo bá jiyàn tán màá tún mẹ́mú sí èèyàn ló wà nígbèkùn tí kò lè yó hmm. mo bá mú tán màá tún mẹ́mú sí bí mo bá jiyàn tán màá tún mẹ́mú sí bí mo bá jiyàn tán màá tún mẹ́mú sí èèyàn ló ní ìgbèkùn di òlejò. bàbá ni ó dá màdún mẹ́mu sí. bí bàbá ni ó dá màdún mẹ́mu sí. ìmọ̀ bá di ó dá màdún mẹ́mu sí. èèyàn ló wà ní ìgbèkùn di òlejò. ìwọ báwo ni yàrá tó rẹ̀ wò sí yémi tí yóò yọ tèmi nù. àmọ́ yóni ó bá ti dọ̀la ń tù wá. àmọ́ yóni lójoojúmọ́. àmọ́ yóni lójoojúmọ́. Àsunkẹ́. Ìyá mi. O. Sẹ́ǹtàn. Adúpẹ́ o. Ẹ kú títà. O jàre. Sájẹ́ wọn gbá. Kúkún wọ gbá. Ìyá mi. O. Ẹ dákun bàbá ìjẹsà èdè yìí. Èdè yìí ó pa díẹ̀ lónìí ni. Ah, àwọn ni wọ́n sì ní wá pàdé àwọn nìyí. Fìdí kalẹ̀. Yókò. Kò ní pẹ́ dé ṣó gbọ́. Yókò. Bẹ́ẹ̀ni ire. Wọ́n pẹ̀lú ta ni. ìwọ àti bàbá ìjẹsà ìṣá. Ìyá mi, hmm? ah, àmì eléyìí tó ń ṣe. lónìí gan la sì fẹnu ọ̀rọ̀ gúnlẹ̀. ẹ má dà lóhùn ọkọ rẹ ní o irọ́ ló ń pa àwọn orí ìjọta. ń gbọ́ wá rí wa ń kọ́ èwo hmm. wá ń tiẹ̀ má fi mí tí o bá rí kì wí. ajé o. ẹ ǹlẹ́ kú ìjókòó. o. ẹrú olúgbọ́. ẹrú ní dọ́mọ. ẹbí wọ́n yà láti. báńkà gbé mi tí mo ṣe yàn. yà láti kà. ẹ ṣeun o. ṣé yá ń bọ̀rọ̀ àpò mu. ọdún gbẹ́gùn. ọ̀bí bàbá rẹ̀. ọ̀dà bàbá ń bẹ. báyọ̀ wọlé dáadáa. òṣì dọ́gàn ẹ̀ ń bá òkè. ń bá òkè. wọ́n ti gbẹ́gùn bàjẹ́. àná òjá àzùn àbí àná òjá zúrù. báwo lẹ o. àwọn lúgùrù. dẹ́dẹ́ kú jòkó jẹ ẹ. pẹ̀lẹ́ o alùjẹsà o ni, ọlọ pẹ̀lẹ́ ayé ti gbà pé. kíní yìí ṣe kánkán pẹ̀lẹ́ níbẹ̀ o alábàbà o. èmi lé ni o. bàbá àjẹsà. èmi lé o. ṣé ẹ ta o. má ta o. ẹ kọ ọ̀rọ̀ bàbá o jàre bàbá ọ̀rọ̀ rà. bàbá pẹ̀lẹ́. ẹ má rọra o. yéte pẹ̀lẹ́ o. ẹ kú ìjọ mẹ́ta. bàbá ẹ kọ́. adúgbò bàbá wa. àtúnkẹ́ o ti bínú ọlọ́run gbà kú. ẹgbẹ̀lẹ́ o. ó jàre. ọkọ̀ rẹ kọ́. ẹ ń lọ ọkọ̀ ọdẹ. ọkọ̀ ọdẹ. E. àsùnkẹ́. kò tí rí. ẹ fi mí lẹ òjè. kò ṣe ọdún yìí. E. ẹ wá dábìí jókòó sí i látàárọ̀ ẹ ṣe mí àwọn dá mi dúró níbẹ̀ nìní. wọn ò dá yín dúró gbà tá ẹ mọ̀ pé wọn ò dá yín dúró ẹsẹ̀ wáá dé mi jókòó sí i. àmọ́ bínú ọtí <laughs> bínú. àsùnkẹ́ àsùnkẹ́sùkẹ́ mọ́ bínú sí bàbá àjẹsà. ọ bínú bàbá rẹ̀ àyà mi. ni wọ́n ti ń ṣe ń gbogbo ìgbà mi. Ah. ọ̀rọ̀ ló ń bá bẹ́ẹ̀ lọ. ọ bínú. <laughs> ẹ dìde ká jẹ́ ká sọ̀rọ̀ rí a. nǹkan tí mo ní mo fẹ́ rí yín fún ni pé bàá mi ti ń béèrè o. ṣé nípa ọ̀rọ̀ rẹ ya ọ̀rẹ́ mi ọ̀lẹ́ yóò á yanjú rẹ̀. Mm-hmm. ṣé nípa ìdílé ó di bí. màá mú òun kọ̀ lọ́la. ẹ má jẹ́ ọyẹ́ lọ́la. ẹ lè yẹ lọ́la. wọ́n mọ̀ retí yín. sọ́ọ́ ti gbọ́. bàbá yéke owó ọtí kà ẹ bàbá lọ́rùn mi ń ṣẹ́ wéré ẹ bá ń ṣírò ẹ̀ mọ́ tilẹ̀. mo ti gbọ́ <laughs> ẹ ta o. ó dàbọ̀ àtúnkẹ́ ńlẹ́ o ó dàbọ̀ ńlẹ́ o. àtúnkẹ́ ó dàbọ̀ o bàbá mi kí bàbá o. bàbá ìjẹsà ẹ jẹ́ ń wọ aṣọ yìí. èwo lébẹ̀. aṣọ bíi eléru. ṣé iye ìyá mi. tòkè tòkè. ẹ ẹ. ń ah. gbà ó ti sọ tilẹ̀ ọjọ́ ní bá wò mẹ́rin. ẹyin sọ papọ̀ ẹ mú wá sí gbangba ní. ẹ ń tàn papọ̀. Hmm? eléyìí dáa. ṣé ó wù ọ́. ó dáa sẹ́ ó wù mí hmm. ó dáa. pẹ̀lú tilẹ̀ ọjẹ́ ọ̀kẹ́ mẹ́rin. mo ti gbọ́. kọ́ máa dọ̀rùn ẹ bọ̀ màá gbà papọ̀ o. mo ti gbọ́ ṣó ti yọ dáadáa. mo ti gbọ́ yín sàn. màá gbà o. yín sàn. torí ògbẹ. yín sàn ẹ ta o. ọ̀rẹ́ mi yéye ìkàrọ̀ ọmú ẹ̀wọ̀n làbọ̀ ọjà ọ̀rẹ́ mi o. bàbá ẹ káàbọ̀. ọ̀rẹ́ mi ìkàrọ̀ ọmú ẹ̀wọ̀n làbọ̀ ọjà ọ̀rẹ́ mi o. ẹ káàbọ̀ ṣé ẹ tà. èmi mọ̀rọ̀ ọlọ́kọ̀ ó jẹ́ gbọ̀yìn àìlẹ́yọ̀. ẹ lẹ́. olùkù mi ń fi sójú àwọn akẹ́kẹ́ lulẹ̀ṣà. ọjà rẹ ekú ilé. Ah. Ah, owó wo ah, ẹ olórí burúkú kan káwọn eh. jà mí lọ ọ sàwọn mi ni bá ah. ti dé ti pẹ́. ẹ rówó gbà. Eh. mo rí díẹ̀. ẹ rí díẹ̀ gbà. Ah, mo rí díẹ̀ o tó. ẹ eh, sọ̀rọ̀ àdébẹ̀ ni. ẹ ẹ. à ń bọ̀ ọmọ ń bọ̀ kílẹ̀ mú kọ́. nga ẹ mú ẹ mú ìwá. ọ̀nà kà á yẹ yà gẹ̀ẹ́sì méjì jáde. ẹ bá wa méjì náà ni. Ah, yà gẹ̀ẹ́sì méjì mua mua mua. báwo lẹ o ajá mi gbé ọ lọ bàbá àjẹsà. ẹ má gira yín lọ o. <laughs> ẹ tún ń jà sí rèké ni. ajá ẹ kú ẹ kú ẹ kú iṣẹ́ ẹ máa wọlé mo ti dábàá yín lánàá mi ò bá yín. wọn kàn jùlọ ibì ni. ọsọ bẹ́ẹ̀ wọn lè jáde. wọn náà gbàtẹ ẹjà eré bàbá o ẹ lẹ nìkan yín sì gbó kúrákúrá. Ah, ah, ẹ̀yin la wá rí o. ṣéèṣì. kò sí nǹkan kan ọ̀rọ̀ wà ní. ọ̀rọ̀ wà. ẹ ṣùnú ilé. ẹ kú iṣẹ́. ẹ o bàbá. ìlànà ló bẹ̀ ni. Ah. ẹ sì kú ọrọ̀ ajé náà. èmi mọ̀ yóò. jókòó. ẹ sì kú ọrọ̀ ajé náà. ẹ kú àtàárọ̀. ó yàrá. bàmà rí o ṣéèṣì àwẹ àbí. bàbá àjẹsà ẹ̀mí rẹ̀ ó gùn o ò ní í ṣòfò ọmọ ìdágìrì mà tún ni o ó tún gbèsè ẹ̀dẹ́ ni o. Ah, ìyá bá dání. kí ló dé o ṣé o ṣé o sí o. Ah. <laughs> ọkùnrin ọba dání. Ah, ìgbúrú ẹ. ọ̀rọ̀ ọba dẹ́rìn ngan la bá wá. kí ló ṣe. èkó sí láburú lónìí ní ìdágìrì tún wá káwa má bà ó sì fàjọ̀gbọ́n yìí dé àyè kan ọmọ yìí sì gbìyànjú pádérìn gẹ́gẹ́ bí ìṣe ẹ̀ ah. ó gbìyànjú ó jà fitafita àmọ́ wọ́n múra ẹ̀ wá ni ah. apá ọ̀sáka ah. ẹ̀pá òbóró ẹ̀pá òbóró mọ ìdágìrì ti gbé lọ. ìyá abadé ẹni sùúrù wọn èèpà wọn ì tí ì pa wọn kàn kó àdá àti kùmọ̀ lọ ni wọn gbé lọ. Ah. bàbá bá dé. wá ní sùúrù ẹ gbúrò gbá o ẹ gbúrò gbá o mo ní káfí tó ń létí ni wọn lọ bá ìdájìrì ní ìsìn torí wọn ní lérí pé tó ń bọ àkó ọmọ sí lábúlé ẹ wá gbúrò mi níbi àká ogún ẹ̀kọ́ ọ̀kẹ́ bàjẹ́ kọ́ dé ẹ gbúrò gbọ́ ẹ mọ̀ pọ́kú ìlàdá jí a lọ jí a lọ ẹ ní o bàbá bá dé. Ah ìdágìrì bàdẹ́rì ìdágìrì bàdẹ́rì ìdágìrì bàdẹ́rì. sáà ń rí gan kan à kan láti máa dúró ṣe mí ń bẹ̀ wọn. ẹ mọ̀ wọn. àá máa bọ́ yín náà. ẹ lẹ́yìn. <laughs> ẹni tí mo tún bá pàdé ni ibi tẹ́mi ti ń wá ẹran kí èmi nìkan kọ́ kọ́ máa bọ̀ bí àmọ́ fara ń sinmi bí mo ti ń mú bọ̀ ní inú. alẹ eh? iná bọra wúta òjò fọlá mi ọkà yọ làlà ìgbẹ́dàmọ́dún ọmọ òjò kájà olúbísí lè ń pe láàlì ọ̀ya. <laughs> èmi lóhùn sílé ọ̀tà ni mo ti wáyìn. ọ̀tà àwọn ará ìgbánu. bẹ́ẹ̀ni. ẹgbẹ́ ọmọ abọ́rọ̀ mi ọ̀pagi. ẹgbẹ́ ọmọ abọ́rọ̀ mi ọ̀pàlàbà. bẹ́ẹ̀ni. bàbá sẹ́nu gbá àgúdà rò mí ọmọ ọ̀pagi lọ tàdógún ọmọ. ẹgbẹ́ ẹgbẹ́ àkèrèkú ni àbí tìlúgùn àbí takékè ní tàbí tọ́jú ẹ̀mìrì àbí tọ́jú àkèrèkú mi. àwọn ọmọ ẹ̀ ó bù lóbi o. ló sọ bì. lákùnrin èmi ni òòsà tó lú. o ṣeun. bàbá aláwo tó dájú ni mí ìbàrìbá sì ni mí pẹ̀lú àràsárà lè ń bẹ lọ́jà ń ọmọ ẹyin o èmi ni Ṣọ̀ún Ògúnlọlá hmm. bàbá lèmi náà hmm. ah, náà mi wá dùn láti bá yín pàdé lónìí tá a mọ́ra yìí ah, àwa la máa pẹran ẹran ò ní wa àṣẹ ògún ìpàdé wa bí oyin ǹjẹ́ àwa ara wa ríra wa àwa ara wa ríra wa ológìnní ti rọ́ mẹ́kùn àwa ara wa ríra wa. ayé ayé àwọn ṣe é. ní ti. ẹ kú ìjókòó. a ǹlẹ́ má lọ jìnnà o ìlú ọ̀rọ̀ gbọ́ o. dágbólu kárí ah, olóògbé mọ̀lẹ́ ọmọ eníkéere nǹkan fífi gbọ̀rọ̀ balẹ̀ tí ń pilẹ̀. láọjọ́ Àjàyí dágbólu ti dé ẹ máa bọ̀ o. sọ mẹ́rin mi aláì. Ah, ẹran bẹ lábúlé dágbólu ẹ kújọ mẹ́ta. àti lálejò tó ah. bàbá dagolu dákun àjẹ ògìdẹkùn ni ògùn máa kàkà abájà. ẹkùjọ mẹ́ta o. bàbá wa ẹkú àlejò. ẹ wo le. ẹ káàbọ̀. ẹ dagolu èmi mọ̀ pé ọ ilẹ̀ ilé ẹgbẹ́ yìí ó gbé ọ mo sì fẹ́ kó hùwà bí àwọn bàbá rẹ tó ti lọ. ọmọkùnrin tí ń kàn sùmọ̀mí ẹgbẹ́ ẹ̀wọ̀ ìlú ìfilẹ̀. ìdágìrì. ìdágìrì ń dà wá láàmú. àṣé bí ń tẹ̀yẹ̀ bá máa jẹ tọ́ bá tán lẹ̀ ń tọ́ bá rí lókun èèyàn ló kù tí dàgìrì ń gbé ní ìsìn mm. mm. kódà ó ti gbé bádẹ́rìn lọ bádẹ́rìn ọmọ bàbá jésà. bàbá ọmọ bàbá wa ẹ jẹ́ n kí bàbá lẹ́yìn ẹ dágbólu wọn ò ní fi ọ̀sẹ̀ lómi o ìlú wa ti fẹ́ẹ̀ tú kódà àwọn àjèjì tí wọ́n bá ní sàtìpó ti ń lọ inú ọ̀fọ̀ ọ̀lẹ́yọ̀lá àbá wà báyìí. kó tó gbé bádẹ́rìn ọmọ bàbá àjẹsà lọ. dákunrà lọ o baba ẹ pẹ́ fún wa ẹ̀mí yín ogun o ìlú òní túmọ̀ yín lórí o àwọn oṣogójì ló sọ ọdún gbogbo wọn ṣàbọyàdé gbogbo ọlọ́yà ló ń ṣe bí ìdágìrì bó ṣe ń dà yín láàmú ń bì náà ló ń dà wá láàmú lọ́dọ̀ wá láàmú. ẹ̀yin ọdẹ iṣẹ́ tẹ́ ẹ gbé fún mi iṣẹ́ tó lè wúlò fáwọn méjèèjì ni o ṣùgbọ́n o ẹni tí mo rí pé ó lè ṣe iṣẹ́ náà ẹni sọ̀hún. Ògúnlọlá. Ṣọ̀ún Ògúnlọlá. Ṣọ̀ún Ògúnlọlá. ọ̀tá ẹ̀ tọkọ abàṣídì àjàdù fẹ́ràn wa. èjìkádùn ní mélòó ń tẹjọ. ẹ bàbá ládọ̀sù. bá a bá gbàgbé ọ̀rọ̀ àná ayẹ̀rẹ́ nìkan àbá ṣeré. háù mo ṣe kó lásán ni Ṣọ̀ún ń pa kọ́ á sọ ju tìdágìrì tí ń pa wá lọ́mọ lọ tọ́ba lè pàdágìrì o bí wúrẹ́ ń gbòòrò tó yẹn ń bọ̀ ka ìyí tó ní gàlà ni ń pè kábíyèsí o kábíyèsí dágbólu bàbá wa láṣẹ rí sọ̀hún. Baba, kékeré ni èmi ma bí wọn ó ṣe rí mo sì mọ bí wọn ó ṣe dọ́dọ̀ rẹ̀ àmọ́ ẹ̀yàn èèyàn méjì kí wọ́n tẹ̀lé mi lọ. ládòsù. ẹ má ti pè ládòsù èyí tẹnu ẹ mú bebebe yìí ni ẹ pè. àánú àgbààgbà ni. mo yàn ọ rẹ. èmi ò lè dá lọ́dọ̀ ìtọ́lọ̀ dálé kọ́tà àmọ́rú agbára tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ń. dábòlù àgbà. eléyìí ọlọ eléyìí ọlọ èmi ò fìgbà kan ságun tẹ́lẹ̀ ó ságun gbàdágìrì débò lọ́wọ́ àárí ó. ẹ pè fún wa ọkàrí lẹ o ẹ pè fún wa yóò da àmọ rí i bá. apálókò bí ẹni tí ò ní wálé asọdẹ asọdẹ gala ni ọgbọrọ dagiri ọgbọn jẹjẹ ẹsẹ mi sá àbálẹ ni ẹdẹ ń gbogbo lọ́bùn ni mẹ́wọ́ bíi tòórùn kan. ṣé mi bá jọ dẹ̀ ń wá bẹ̀rù rú èyí bẹ̀rù tí ọ̀rọ̀ ń lẹ́nu kọlọkọlọ nítorí ìdágìrì. ọmọ ní mẹ́ta. irọ́ ajá ń òjì lónìí àtẹ̀fọ́. kọ̀mọ̀ wá ilé ẹni jẹ̀kú tí ó hmm? ni. sọ̀rọ̀ máa rọrùn. okùnrin ọlọ́mọ̀ròrò èèyàn tó rorò ikọ̀ ìrìnjọ ń. mo kó pé mo kọ́ ta o. dáwọ́lu èmi nu wọlé o ẹ máa wọlé o. ẹ kú kalẹ̀ ń bẹ́ o ilé ìyàwó wa. ẹ máa rọra o. ọdẹ apẹ ni ọdẹ apẹ pọn ọdẹ apẹ ajakumọ pali ìlí para ọdẹ apẹ abẹ pa sísun. ọjọ́ ọ̀rọ̀ ń bẹ. sọ̀rọ̀ wa ni. ọ̀rọ̀ wa. ẹ ká wọnú abàkálẹ̀ sọ. kò burú. ẹ kò jẹ mẹ́ta. Hmm ee ɛwɔ n'ɔdɔ eya ɛyi dɛ o ɛyi ɛ jẹ asɔnta ni pé ká sɔnta ni. ɛn o ya jẹ asɔnta ɛn kò burú jẹ asɔnta. ɛn obìnrin o ṣe gáfárà fún ọ. ń gbọ́dọ̀ yín o. ẹ̀yin sọ̀hún ìrànlọ́wọ́ rẹ̀ la wá fún o àwọn arákùnrin méjèèjì. àwòdú ni wọn. bàbá wo olúgbọ́n ló ràn wá wá sọ́dọ̀ yìí. kí ló ní mo ṣe. bá a bá gbàgbé ọ̀rọ̀ àná ànírìn kan àbá ti rí o. nsọ ń bí ọ ń lọ́wọ́ ayé. ìrànlọ́wọ́ rẹ̀ la wá fún o. bó ti rí gan-an ló wí o ọ̀dọ̀ wa lọ́run ti tú tán o. ṣé wọn ò pẹ́ mi mo tu. Ah, rárá o ìdágìrì ni o kódà ó ti gbé bádẹ́rìn lọ. bádẹ́rìn o. bádẹ́rìn ọmọ bàbá àjẹsà ah, ah, ọmọ ọ̀rẹ́ rẹ wàá rántí o aṣọ tó kángun ṣeégún wọn ń pè ń jẹpẹ o. dágìrì mà dóró. torí ẹ̀ la ṣe wá o bó ṣe gbà wá lọ́wọ́ ìdágìrì ìtọ́ba amúbádẹ́rìn wálé ní bàbá wa olúgbọ́n ni a wá sùn. Hmm. dágbólu yóò tá a bá sì ní a dijú kẹ́ni burúkú ẹ kọjá hmm. ẹni rí ó sì gbẹ̀gbẹ́ ẹ lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn ẹ ti kó sínú àwọn mi ah. tí ọba sì ti dágbólu nbá ti jẹ ẹ fara rí lọ. Ah, ẹ dákun mo dúpẹ́. ọ̀tá mi ni àìrọ èyí tá a dọ̀rẹ́ rè é èyí tá a fi dọ̀rẹ́ nì. ṣé bí ẹ̀yin lẹ sọ pé gbogbo ẹran yín mo ti pa tán gbó lọ́hùn lẹ fi lé mi sí àná. Hmm, àwọn ọdẹ tọ́tọ́ dẹ ni oṣù ẹ̀mọ̀pọ̀dẹ àparò lèmi ń ṣe. dágbòdu ẹ sọ fún baba wa olúgbọ́n ẹni hàn wá o. sọ̀hún dákun. sọ̀hún ògùn ó gbé ọbẹ̀ èjì alẹ́ ògùn ó gbé ọbẹ̀ àárọ̀ ògùn ó gbé ọbẹ̀ ìyálẹ̀ta. sọ̀rí dágbòdu àní wá bábà tá a bá jẹun jẹun etí ẹ á ṣe dúró dè mí. ẹyin àníkílẹ ló dé sẹ. ó yá ti àkẹsẹ lẹsẹ ń bọ àbá mi dà. àníkílẹ ló dé. yàtìjà tiwọn ni pẹpẹsẹ ìdágìrì ó ti gbé bádẹrìn lọ ń wá lọ gbà á lẹ. bádẹrìn. ọmọ rẹ yín mọ ni. ó ní ọmọ bàbá àjẹsà. àbọ̀mọ bàbá àjẹsà wa kọ́. ó ní. olórí ibú làwọn èèyàn tán sì ràn wá yìí. wọn èsè èèyàn èmi ò ní bá a dá nǹkan kan pọ̀ mọ́ láàrin o. Ah, ẹ wá gbọ́ o ṣé ẹ mọ̀ pé bàbá àjẹsà hmm. ọ̀rẹ́ yín tímọ́tímọ́ ni bádẹ́rìn yẹn ọmọ dáadáa sì ni ẹ dákun torí ọlọ́run mo fi kúnlẹ̀ àbíyamọ bẹ̀yìn ẹ dákun. pé kí n. Ah, ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ bá wọn lọ́wọ́ sí i ẹ bá wọn lọ́wọ́ sí i ẹ dákun ẹ dákun kò burú gbogbo bí ọba ti jẹ́ ń mọ ròwò ni. ayin ẹ yà ro dáadáa o ẹ ro dáadáa ẹ dákun ẹ ro dáadáa ni o. mo ti gbọ́. ṣẹ́gun ẹ dákun ẹ dáadáa o. kárí ọmọ mi ayọ̀. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ya bá dérè sí mi dọ̀ sí mi dọ̀ kò sóhun títí òkè bọ̀ tílẹ̀ ọgbà. ẹ kú kalẹ̀. dákun jàre. ẹ kú ọ̀rọ̀ ọmọ o. ẹ káàbọ̀. ìyá abádẹ́rin. a ní o ṣe sùúrù àbí orí èyí náà ló ìwà mo ní o ṣe sùúrù àìsùn àìwẹ̀ ọlọ́run ò ní jẹ́ já lásán ọmọ abiyamọ ò bọ wa ìmọ̀lẹ̀ abiyamọ ò wa ní sùúrù. ẹ kúlé bàbá o ah, ẹ kúlé o ẹ kúlé o bàbá ọ̀hún ti rí omi tẹ́yìn wọ̀ gbélé nu ọ̀hún ò dáa o àwọn èèyàn yín wọ́n ṣe ti ò dáa ó lóun ò lọ olóòlù lọ rárá kí lọ́la ṣe. bàbá ọ̀rọ̀ àwọ̀ tí ń bẹ ńlẹ̀ náà ni. orí ẹ̀ràn ọ̀sẹ̀ ẹlẹ́ran kọ̀ọ̀sẹ̀ ẹlẹ́ran òun náà ló fi lóhùn ọ̀lọ́ bàbá ẹ ẹ máa wọ̀ wá báyìí ẹ má dákẹ́ sí wa ọ̀rọ̀ yìí kọjá ń tẹ̀ fọwọ́ lẹ́rán sí. dágbólu bàbá èwo lọ wá kùtà ṣe níṣe èmi ò mọ tá a lè ṣe sí mọ ibi agbára mi bí ó mọ ibẹ̀ náà mo dé dúró mo gbọ́ ibẹ̀ mo dé dúró àwọn èèyàn yín wọ́n ti balẹ̀ jẹ́ ah. ẹ ṣá yọ̀ǹda tèmi ah. ẹ mi o dágbólu ah, dágbólu ìyá Bádérìn èyí ti tó. Bádérìn Bádérìn Jimmy Jọkọ̀ Sẹ́wù. Kò sí nǹkan kan lágbára Èdùmàrè yóò máa bá ọ láyọ̀ ní sùúrù ìyá lọ. Mo ti tó. Láyọ̀ lọ́rọ̀ ọmọ rẹ. Kò séwu. Ó dé láyọ̀ láyọ̀ àtàlàfíà. Ọ̀lẹ́yọ̀ bàbá ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Ìgbà tẹ́ ẹ̀ ránṣẹ́ sí Ṣọ̀ún àti Dágbólu, mò ń wò yí ìran ni. ọ̀ràn tí bẹ́ẹ̀lẹ̀ sọ̀ sọ̀rọ̀ kí fún wọn wo ìran ni dípò ká ránṣẹ́ sí gbogbo àwọn gédégédé tí lábúlé àtàbúlé kéékèèké kí dì ká lọ jagun ká lọ bá ìdágìrì ká lọ bá kárakára ká gba bá dérìn ká gbàrà ẹ wà ránṣẹ́ sí ọ̀rọ̀ sọ̀ ní bẹ́ẹ̀lẹ̀ yìí ah, ẹ o. emi ọ̀kọ́rọ̀ wọn dànù o àmọ́ bẹ́ẹ̀ mi ti ń wo sọ̀hún èèyàn tó ní òwú ọ̀tẹ́rù ìwọ̀n tí ìtaná ló mú. tó ìbá ni ayẹrí o ọ̀rọ̀ tó sọ látẹ̀lé ipa abẹ́rẹ́ ńlọkùn ọ̀tọ̀ ẹ lọ yípo gbogbo ìlú gbogbo agbègbè tó yí aká àtàbúlé kéékèèké ẹ pa afẹ́ lọ kojú ìdágìrì o kájà bí ogun jàgòrí àájà yìí wò. kò lè dá gbogbo wa pátẹ́lẹ̀ kan náà. ẹ pẹ́ mo ní ìpàdé ń bẹ ní o. ọ̀dàrú bẹ́ẹ̀ ṣe wí ni wọ́n náà ni. ẹ èmi lọ wọn káàkiri gbogbo àwọn ìlú kékèké yòókù bàbá àjẹsà kò séwu ọmọ rẹ bọ wọn ah. ọmọ bàbá bàbá kí là á jẹ. ọba wa gbé mi mì ni. àní kí là á jẹ. iná mò ń sọ orí lọba fi páńlá lọba gbé mi mì ah. onífukàn gbọ̀rọ̀ bí ìfun ejò ṣé gbogbo ìdààmú tó dé bá wa lábúlé kò tó ronú fún àbí bí ìdágìrì ṣe ń dà wá láàmú lábúlé yìí e-, èyí ìwọ̀n tó ronú fún ni e. àwọn tá a rán lọ́dọ̀ sọ̀hún ẹja wọn bàbọ̀ ní akànni àti ìmọ̀ ó ń sọ̀rọ̀ oúnjẹ onífukàn gbọ̀rọ̀. ṣé lọ́ọ̀bà ní ìjà ń símọ́ bàbá máa lọ rèé jẹ máa lọ rèé jẹ máa lọ rèé jẹ ibi ọba sì ti ń jó oúnjẹ náà ibẹ̀ ní dagiri ọkọ ọmọ ni ó fún ọ lọ́rùn mọ́ bẹ́ẹ̀. ìbọn wá fún mi lọ́rùn ẹ wá fún mi lọ́rùn bí dágìrì ọba fún lọ́rùn kẹ wá fún mi lọ́rùn. tó o bá jẹ́ kó rí mi kan rí tiọ́ wọ́n fi kíní wọ́n ìdán wo. ìyá àjà ń tẹ̀mí mo wí o. ẹjọ́ ẹ kọ́ tí ẹ bá ṣẹjọ́ dágìrì tó tó kó tiẹ̀ bá olúwẹ̀ ìhà yìí lòun ó sì bá mi bọ́ gba bí ìyọ̀ntì wọn ìdá lóhùn rèé bó sì sòsì lọ́gbà yọ àdá rèé orí ẹ̀ ilẹ̀ ìwọ̀ ìwé bájọ ọba ràn eléyìí ọràn bí gbogbo eléyìí ó sì ràn máa dàjẹ wọn dàjẹ tìfútìfú. rètèrètè mo fà gbà rádá o rètèrètè. wo wo wo wo orí ẹ burú pẹ̀lú orin tó ń kọ orí ẹ burú pẹ̀lú orin orí ibú tó ń kọ. ṣé orin tèmi tún ní yín ni bàbá àbẹ́ mi jẹ́ bí ìdágìrì àbẹ́ ẹ̀dá rẹ̀ mọ̀mọ́ ni è. o lọ sí. ẹ bẹ̀rẹ̀ nú o. déyọ déyọ Dayọ̀ Dayọ̀ ọlá Dayọ̀ ọlá ọdẹ o ọdẹ o kẹfà ọdẹ o kẹfà èmi ni èmi ni ẹ máa bọ̀ ìyàwó má torí bọ̀ pápá máa bọ̀. Dóṣù. Dayọ̀ èmi ni ẹ máa bọ̀. Ìwọ tí. Ìyàwó má torí bọ̀ gbọ́dọ̀ ẹ máa bọ̀. Dayọ̀ ìwọ́jà ọjà rẹ. Bàbá. Bí a lọ láì tí ìmúra ogun èwo wa ni kẹ́ ẹ gbọ́rùn èèyàn kẹ́ torí bọ́ pápá. ìwọ ni. kò ní ní pẹ̀lẹ́ aya mi. ní fọkàn ẹ balẹ̀. èwo lẹ bá bọ̀. ẹja ni o ẹja ni. kọ̀tán. wọ́n sọ kọ̀tán aláàmì máa ṣẹ̀ mo ní mo lálàá mo sì rọ fọmọbìnrin. ẹ lálàá. mo ní bẹ́ẹ̀ fọlọ́ǹbẹ́ kà gbà kọ̀tán. kò o. kí ló wá láàṣẹ. ọlọ́ àgbàgbé ọjọ́ tá ń dìtẹ̀ òun láwa ọdẹ wẹ́wẹ̀wẹ́ tá ń dìtẹ̀ òun pé òun lòun pa gbogbo ẹran inú igbó ìtàn òun nìkan lòun ń pẹran tá ń tá a fẹ́ léhun ọlọ́wádìí ìsìn tí dàgìrì ń pa wá lọ akẹ́sẹ̀ lẹ́sẹ̀ àní kóun wá lọ bá dàgìrì jà ó ní ìbá àpá gbogbo wa tó òun ò ní dáhùn kò sí ìtọ́kàn òun. ẹ náà wá lè bẹ́ẹ̀. kí adọ̀bálẹ̀ abẹ́ ọgbọ́n mú ni ọkọ̀ o. kí làá báyìí o kí la ṣe torí ó tojú sọ èmi o. gbogbo wa a ti ń fẹnukò a ká pàdé ní àbá ńlá àránṣẹ́ kí mo ránṣẹ́ sí gbogbo àwọn ọkùnrin tó kù àwọn tó dára wọn lójú ètò lólóńdè ètò oníṣubú bàbà ètò lóòka àlùwò ètò ní àdá tó mú kí gbogbo wa kóra jọ ká ṣe pàdé ká lọ ká lọ gbara wa lẹ lọ́wọ́ ẹ. Ọlọ́run jẹ ọdá fún ìwọ mo lọ ogun. ká ara wa jà. lọ palẹ̀ ogun mọ́. sì wo èmi tó rí ìfá ń gbé mi inú o ikú ò ní mi pa mo mọ orúkọ tí kú ń jẹ okùn ọlá ló bí kú. èmi ló tún fẹ́ máa sọ. ìbàgòdògbò ló bí àrùn. èmi à ń tọ́. ọ̀rọ̀ bó mọ lórí ìfẹsẹ̀ ẹlẹ̀ ló bí sàpọ̀nà. tọ́ mi. lábalẹ̀ ló bí àjẹ́. dùdùkúdù ló bí èso ọ̀dàdà ó sú mi sú ló bí ọ̀rẹ́ mi dẹ ọ̀rẹ́ mi dẹ ló bí èèmọ̀ kíni n ò ní kéèmọ̀ kankan nú ọ̀rọ̀ tó délẹ̀ yìí. múra ò kọ́ ọ bá wa ní àbá ńlá o. ẹ múra o wọn bá yín lọ́hùn a bàbá yà ní sèpàdé o. ẹ sọ fáwọn yòókù ẹ ní mò ń bọ̀. kankan ni o. ìbá kun ni mí. ọkùnrin là dá. mo jẹ jẹrìí ẹ. ibi táwọn bá ti jà ibẹ̀ ìtúgbẹ́rì mọ̀ kókó bí ò ní huru mọ́. lórí kórí bí ẹja kóńkò ó lò sí akóṣì bèrò ẹni tí wọ́n jẹ́ lọ fàyà tí ná wọ́n wàá solúwẹ̀ẹ́dẹ́lẹ́mì kúkúrú. déyọ. ọ bàbá. wo. ẹ gbọ́ ẹrù ogun ìwé lẹ́dí inú ilé tẹ ní ìlọmọ wa. ẹrù wo nìwọ náà wá ń wá. èmi náà kàn pọ̀ yìí ni. orí apọ̀dà wo sálọ palẹ̀ gbogbo ẹrù mọ́ pátá ọ̀yọ́ yá. ọ̀yọ́ wo fìlú lẹ̀ ọ̀yọ́ yá tọ́ ọ bá sì sọ wípé ẹdìẹ kan tó ń sìn ah, ah. tàbí ẹran kan tó ń ah, sìn ìhà yín wọ́n jọ sí. nso hmm. hmm. ilé yá ilé kòkó ń tagbé màá délé màá délé. ẹgbẹ́ táyà gbé àmì. sóòtún nígbèrú ni e. mo sì sùn kárẹ̀. ẹni lọ bàbá. máa pò yìí ń bẹ̀. màá sì ní káwọn adìẹ mi lọ bàbá wákò ọfẹ kajẹ wákò ọmọ ọ̀fun lọ́rùn wákò sẹ bọba ti róúnjẹ ìjà tán kán do. sáàtò. èmi lẹ́tù fi yèèpẹ̀ ṣe bàbá. èmi èké ń sin ọ ó bu yèèpẹ̀ bí lọ́wọ́ nù ìwọ àbà ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀ ó di gbére ti kú kọ́tàrú kọ́. bí ìdágìrì bá bẹ̀rẹ̀ mi fi ra rẹ rọ́pò ara mi o ìṣó àwítà ìwú èyí tó pò kún ẹ̀ka ó mọ ọkọ tí kú jẹ́. ìdágìrì bẹ́ẹ̀ bẹ̀ kò mọ ọkọ tí jẹ́ ìṣó ìṣó ilé wọ́n délé. mọ́lájà ẹkùn ó dá lójú. bàbá èmi ogun ọmọ yín náà tán ni àwọn kan ní àmọ́ abẹ́ lọ́wọ́ ẹ̀

mo dúpẹ́ mo dúpẹ́ o mo dúpẹ́ o. ǹjẹ́ mò ń lọ lágbára lọ bàbá mi ẹlẹ́gbàá mo dìrá kí n tó wọgbọ́n bámọ́dọ̀ tó lò wọ́jú ọlọ́tẹ, ìrá ìrá ìrá ń mi gùn ni òwá náà lé mọ́ ó bá parapọ̀ tó lórílẹ̀ bàbá rẹ̀ ìkòyí ogúndùn àpèje ìkòyí ogúndùn àpẹfà iko ogúndùn àpẹǹdínlógún àrọ̀ ní gbọ́kọ máa tún. ọmọ ọdún ni mí ń wọ́n mọ̀ ọ́sẹ̀ di ọba àpẹrẹ ni mí mọ̀ ọ́sẹ̀ di ìpín mọ̀ èmi ní lápálápá akọ tó fara pẹgun jọ oníkọ yóò sinmi lọ ó mi o lọ o sì náà lálàáfíà ara èmi ó lọ ṣe méjì takọtabo ọmọ méjì iná kan sí iná tọba ládò èwí èyí mi ti ká lọ́mọ èwí òtù ọmọ wúrò òró òjò ọmọ akárùn ṣọkẹ́ èyí rẹ̀ yá dàrú fílà gàngàn èyí mi ti ká lọ́mọ apagbo lọ́wọ́ ẹ̀yẹ̀mú sọ̀rọ̀ kun ó rí òkun ó rí adé o ó rí ọba títù ládé o. ìbẹ̀rẹ̀ sọ níṣẹ́ lẹ́tà yẹ̀tà òkìtì ọgbọ́n ni táàtàn wò fi. mákò yìí mákò mákò yóò dà sáyé ọkọ. kí ló dé tá a fi wọ́n lẹ̀ àdìjọ kò dé pọ̀ ta. ayò tó ọ̀tá tata tíyàwó rẹ̀ ta lọ náà ni. kọ̀kan o kọ̀kan o má dá lóhùn. ẹ lọ́mọ ẹ̀yin sanwó ògùn lọ́la ni ẹ máa bọ̀ bàbá wa olùgbẹ́dà ẹ máa bọ̀ ẹ̀sùn mọ́ mi bàbá àjẹsà ọ̀rẹ́ mi kò séwu èmi sanwó ògùn lọ́la ni o ògùn lọ́la bàbá mo dé tọpẹ́ o ti rìn bí ẹ lọ́ọ́ pa àṣẹ ọ. ẹ gbàgbé o gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ ẹ rán sí mi mo ṣetán láti lọ mú bá dérìnbọ̀ wálé pápá jùlọ nítorí ọ̀rẹ́ mi bàbá àjẹsà ẹ fàdúrà sìn mí. ayé rẹ̀ àníyọ. ìwọ dẹkùn lónìí o. ẹ ṣe bàbá. ìdágìrì sì dá mọ lẹ́yìn ẹ̀. ó ṣe wọ̀. apá àdágìrì ò ní kàn. ẹ ṣe mo dúpẹ́. olú àná bọ̀ lọ́wọ́ ni. ẹ ṣe mo dúpẹ́. ó dè wá bá mi ní. ẹ ṣe o ọtí wọn máa sọnù ọ̀rọ̀ aṣiwè ní máa yàtọ̀ mo ní gbogbo abúlé kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tó láà tó lè mú dàgìrì àfi ṣòun nìkan. àwọn ìyá lọ́rọ́ mi níṣẹ́ tí mo jẹ́ o àwọn ìyá lọ́rọ́ lájò mo sì bọ̀ àjò àbọ̀dé àjò mo wá bá sun lórí iná wọ́n tún wá sun odò wọ́n fẹ́ máa jiyàn mo ní tẹ́ ẹ bá jẹun gbé ẹ má jòun gbé o ó dìgbà kan náà o. sọ́wọ́ ògùn lọ́la sọ́wọ́ ògùn lọ́la. Mexicana. sápamọ́ síbẹ̀ sápamọ́ tọ́ ọ bá ti ń gbúròó mi jẹ́mi náà máa rọ́wọ́ ẹ̀ sọgbọ́n dákẹ́ báwọn. pa kankan mú ìbẹ̀rù gbọ́jọ ìjà sọmọ èjò mẹ́tẹ̀ orí kan ṣoṣo lejò ní títí gba orí kan èmi ṣọ̀ọ́gun lọ́lá ni tábà mi ìbà. bádìrẹ ṣoògùn sọ́ọ̀gbọ̀n àgbo ni ó dé. dúródà ń kí ẹ ọ ọgbàdọ̀ lọ ọgbàdọ̀ lọ ìmọ̀rìkì ní sáwọn mọ̀rìkì ẹnìjà lórí àgbọn bẹ̀rẹ̀gún ọ̀rún mi là ní tani gbẹnìjà lórí òkun ọmọ alájogun mọ́lọ́mì ìṣọ̀run fúnlọ́lá ni babalá àpálẹ̀ ọ̀ṣọ́lá àṣẹ sínú ilé àjàdí ọ̀lọ́mọ inú amadó ló ṣàlóhùn níbo ni dágìrì wà. ó wà nílé. bádẹ́rì nǹkan. ó wà níbi tá a dè mọ́. mú mi nsọ lọ́hùn. ẹlẹ́gbàmọdì rà kí n tó wọgbọ́n ọ̀bámọ́dọ̀ tó ló wájú ọlọ́tẹ̀. ìrẹ́ ìrẹ́ ìrẹ́ ni bàbá mi kùn ní wà nù lẹ́mọ́. ó ní bí abẹ́ pẹ̀rẹ́ kò tọ̀ wá wá wá wá. tọ́ ọ bá ta sí agẹrẹ orí ẹ̀ nílẹ̀ ni o rọra máa tẹ̀ jẹ́ẹ́jẹ́ẹ́jẹ́ ń bẹ lẹ́yìn. ogun lé ẹ̀ṣọ́ òpèrè àwọn lórúkọ ara ní pẹ́pẹ́ mọ́súnbẹ́ ọmọ ẹ̀wà tó bá àwọn jẹ́. ìwọ onílọ́jọ́ kú ẹ̀ pé kú kó finá ṣẹlẹ̀ kó jó papọ̀ mọ́gì bọ́ ọ bá dán ọ bá ń kíyà mi ó pè mí ń ṣayé rẹ̀. <laughs> kí ló fẹ́ sọ. Hmm. gbogbo wa náà lẹ́ ń wò nínú lọ́run gbogbo wa nù. ọkàrẹ̀ láì ọmọ dáadáa ni ọ̀dà gbà ẹ̀mí rẹ̀ wá wá wá má yìí lọ má yìí lọ wọ́n da ọlọ́lá èmi ṣe bọ́ ṣàpadà lójú ọ̀nà ni n ò mọ̀ pọ́n gidi ni ẹ̀ ọkàrẹ̀ láì ìwọ̀n á da n ò mú lè rí mi ṣe ẹ̀ o àṣà ìgbórígi kan dalẹ̀ akọ aláǹgbá ìṣẹ́rùn méjì pòpó àgbàdo ìbólókó dìgbàrò kalẹ̀ yàwọn rẹ̀ yá ẹ̀yà pàlà pàlà pàlà dátọ́ ẹ̀mí dátọ́ ẹ̀mí mo ní ọ dátọ́ ẹ̀mí. finesse. Finesse, finesse. Bon. Euh. ìwọ ni tààrà wa ìwọ lọ yìnbọn mo dọ̀ka ńlá tí gbórí ìtẹ́gbẹ́bọ mo dà mọ dẹdẹ pírímù pírímù mo dejò lọ́wọ́ mẹ́rẹ̀ lápá arákùnrin o tẹ́lẹ̀ ṣẹ̀ṣà kọ́ ọmọ bàá forí ọ̀ka ọmú tánà ṣàṣà kọ́ ọmọ bá gèjò lọ́wọ́ mẹ́rẹ̀ lápá tánà ṣàṣà kọ́ ọmọ bá dòkú ọmọ àforú ni. gbèrò. kì í bọnú ẹ padà ó ní o kì í bọnú ẹ padà. ìdáhùn nípa hùn máa tẹ̀lé mi ká lọ. tẹ̀lé mi mo ní ọmọ ká lọ. ìdágìrì wo kéko owó lẹ̀ ọjọ́ okú ẹ pé lónìí ẹnìkan sábúgà lọ́kọ̀ ń wọ́n ètàrọ̀ ní lọ́fà ń wọ́n fi gbá àgàrú bọ́ mi lọ́mọ́ mu. Eku pa ọ́. Túbú. Ah! Ìdágìrì orí búbọ̀ akúsọrí nù ń tọ̀ gẹ̀dẹ̀ akúsọrí nù ń tọ̀ gẹ̀dẹ̀ ọkọ̀ tá a bá sọ ọlọ́pàá lọ́bẹ̀ ọkọ̀ fẹ́ sọ lónìí. Gbóndé ẹ̀ láì. Adéyìn, mbọ̀, nǹkan ò ní ṣe á.

Ah, ìdágìrì ilé ọ̀rọ̀ tó kọ́ kalẹ̀ ní ìní njẹ́ a bá sì rí binibi wọlé ògún ní kọ́lé náà yà mi òṣòròǹgà ní kọ́lé ẹ̀jẹ̀sọ̀pọ̀nà ní fọwọ́ àpàṣà kọ́lé iná ah! ọ̀kárí pàdé rìnlẹ̀ òye òye. bàbá jèsà babalu jèsà. yàwá sọ ah, bìdú dákun ìdú ah, rẹ̀ dùn. Ah, ọ̀lẹ́yọ̀ babalu jèsà. wọ́n ní. <laughs> kéèsì. tètò mi ti ṣẹlẹ̀ tètò mi ti ṣẹlẹ̀ ó ti dé ọlọ́run ní bá tiẹ̀ jẹ́. àmín àmín. èwo ló tún dé o. àárọ̀ bì í kọ́ kò sí nǹkan kan máa ṣe ń tiẹ̀ ọ̀rọ̀ bì í kọ́ wọlé lọ sọ̀gbọ́n wọlé wọlé lọ tiẹ̀. kó jì í. babalu jèsà ẹ bá ti fẹ́ ṣàbòsí kì í ṣọ̀rọ̀ obìnrin kì í ṣọ̀rọ̀ obìnrin látò yìí ti. bẹ́ẹ̀ ṣe é pè alárabòsí náà nu tá a sì sọkọ rẹ a sì sọkọ rẹ kalẹ̀ bísú bá jí náà ogún yọ kí n jẹ ṣe bá jí yẹ abalíjẹsà babajẹsà òpùrọ́ ni ẹ o. ó kí mo ṣe. ṣé bó o ní ìwọ lọ fẹ́ àsùnkẹ́. àsùnkẹ́ ìyàwó mi ní eré. ìyàwó mi ní eré ìyàwó ẹni kíni ibẹ̀ ni ojú kò sí. olúgbọ́n ti fẹ́ fà fún sọ̀rùn kọ́lá àpájọ tó àfà fún un ìdájọ́ tó wá fẹ́ fa fún báyìí màá pè ẹ́ á sojú wọ náà. ẹ ó ṣe mí lóore. oore kí ló ṣe ẹ. ẹ òun òun gbọmọ mi lẹ. àdé ọdẹ ni ọ oore ṣé oore wá nìyẹn ọgbọmọ ẹ lẹ lóore ọmọ tẹ jẹ pé bí sọwọ bá gbà á lẹ kí làwa ṣe lábúlé kí mò ń bi ọ ni kí lurú mi ṣe lábúlé kò lò mí ní kò lò mí ní ìṣẹ́jú kan tí màá fi gbà bá bá dé rè padà wálé ni hmm. ibẹ̀ lójú kò sí máa gbọ́ ìkíní náà ọlọmọjọ ṣòfò nǹkan mẹ́ta. àmì o. aṣọ tí ṣebí ìyàwó ẹ jẹ lówó aṣọ. bẹ́ẹ̀ni. ìjọ tí ìgbà. mẹgbòó lọrẹ. òfò kiri nù. Ah. owó tó ọ̀nà fún obìnrin yẹn kọ́. àbọ̀ ọ̀nà ó fún rí. mọ̀nà ó kò. wọ́n tún fẹ́ gbobìnrin wọ́n fẹ́ gbà fẹ́ lòmíì. Ah. sófò kejì kan o. àtọ́ra ni. òfò kẹta ọlọ́run níjọ́ sí ọ o. àmì. gbogbo ọ̀nà kọlọ̀ mo fẹ́ kọ́ bọ́n fi fà á. mo wà lẹ́yìn ẹbí ké. láì tán. gudugudu lèmi náà. Eh. má mi gbọ̀ngbọ̀n kan má mi ìtura alẹ́ ọ tura lẹ. máa jàbí ogun. wàá jàbí ah, ogun. máa jàbí ogun. mo wà lẹ́yìn rẹ ah. mo wà lẹ́yìn rẹ dáadáa. máa jàbí ogun. kò sí ti ń lọ torí tíru wa ò lè tà tó gbé. tó bá ní wọn wà lẹ́yìn èèyàn ọlọ́run bá ti dúró tolútọ̀ nù. wo bàbá rí sọ̀hún o mọ̀ sọ nǹkan kan o ìyàwó ẹ náà mọ̀ sọ fún yàn pé mo wá bí o. àyè sùn kàn mí ọ̀dà ẹ ṣeun. kò sí nǹkan kan o. ọṣẹ o kò ti gbọ́ bẹ́ẹ̀. ọṣẹ. ọgùn làlá mi o. àtẹlẹ ẹlẹyìn èèyàn mi pẹ ẹlẹkùn náwó àbọ̀ kárí o àpèkẹ́ àti wà lárí ẹ lọ mú obìnrin ìyàwó tí ń bẹ nínú ilé lọ́kàn wá fún mi. ṣọwọ́ gúnlálá. kí baba pẹ́. èmi ni mo sọ ṣàdéhùn mo ní n ó ta ọlọ́rẹ̀ gẹ́gẹ́ bí oore tó ṣe fún mi àmọ́ ọ̀rìn láòjọ́ rèé. Hmm obìnrin tí mo fẹ́ fi fún ọ gẹ́gẹ́ bí ìyàwó lónìí bàbá tó bí ni. láwùjọ ṣàdúrà fún ọmọ ìtinútinú. ẹ ṣeun ẹ kú àbáṣe ẹ̀yin èèyàn mi o oríṣiríṣi àwọn èèyàn ni ń wá pa wọn fẹ́ ọ mo ní ọ pa wọn o sì pa wọn tì ọ fún mi ọmọ ò ní kọ fún wọn náà wá wo o ọmọ inú ọgbẹ́ ti sú yọ o hmm. ibi bá bẹ ní bàjẹ́ pẹ́pẹ́ yẹmọ là á bá jẹ́ mọ́ o ò ní ṣètì ibi ọgbà ọ. ogunlọ́lá o. pẹ́pẹ́. sọ̀hún baba sọ̀hún madam o kú oríire. ẹ ṣeun. àwọn kan ti ń sàkiri tán pa kúbẹ́kúbẹ́kúbẹ́ láwọn tán pa kúbẹ́kúbẹ́kúbẹ́kúbẹ́. ẹ ṣeun. lábẹ́ fẹ́ ọmọ tá a wí tọ́lọ̀ ọba ọ̀jọ́ já sí lọ́wọ́. Ah, sọ̀hún òkú kan jọ pọ̀. ẹbí <laughs> náà ní yọ̀ sí. adúpẹ́ ọkùnrin ọlá o ọtí bùkànjà pọ̀ ìwọ la fi fún ìwọ la fi fún ẹni tí ò dùn mọ́. ajẹ́ ní ọdún mọ́nú èèyàn mi àbí yíkọ̀ dùn mọ́. bàbá rẹ̀ olúgbó njàre ìyọ̀dá nbọ̀dà mo fẹ́ sáré délé mo lálejò lílé ni alópàdé ah. mm, ìmọ̀bínú. ó sì jẹ́ àjọyanjú ètò yìí. Eh. Hmm. o bami lule o. ikọ̀ bá olùlé kan tó máa wé ló pàdé. Ṣọ̀ún Ògúnlọlá. kí bàbá ọpẹ́ tààrà. Hmm. kò ní í hun ọ. àṣẹ àṣẹ torí pàwọ̀ ìhun ṣà ìkúkú sùn ìhun ọ̀bẹ omi tá a fi ra ọmọ ìpá ọmọ lórí ọmọ àṣùkẹ́ fún ọ gẹ́gẹ́ bí ìyàwó kọ ọmọ ọ̀fẹ́ hmm. yóò bí sunkún yóò bí wálé yọ lólẹ̀ ìgbókùtà ẹ ṣeun yẹ dàá fún ọ. Ese mi. bí ọ̀gẹ̀gẹ̀ àbẹ̀bẹ̀ sọkọ̀ ọ̀sàrà ọkọ̀ ọ̀sàrà ti lódì kalẹ̀ ọkọ̀ afíjú ń fi kú tira ẹni ìsànpọ̀nà ṣe léwà lájàṣẹ́ tálájogún ń bí ẹni ń gbọ́n mi tẹ́rọ àjàṣẹ́ ń tọ̀nà ọmọ ní í sì ṣe. bàbá ìhìn ilé ọ̀hún ilé ilé méjèèjì ilé oúnjẹ náà ni. ajẹ́ pé wọ́n ogun ogun yọ̀bẹ ọmọ rọ́gùn ọmọ rọ́gùn dádé ọmọ rọ́gùn dàgìrì ìyọ̀yọ̀ lẹ́yìn àwọn kókó làlá ọmọ akúdà pẹ̀lú àkàlà ọkùn lọ́lá mi ò ọkọ̀ àtúnkẹ́ ọlọ́run yẹ̀yẹ̀ ọkùn lọ́lá mi ò. ẹ̀wẹ̀ láwùjọ mo ṣe mo dúpẹ́ òun. bàbá àtùkẹ́ ọlọ́run ṣe mọ̀ bá olúlé. bàbá àjẹsà. wo ọlọ́jẹkújẹ ni òrè. imú mi kí ni mo ṣe. ọmọ wo ṣe. àyà mi ọbí fún sàrún kọ́. ọ̀rọ̀ àjèrè ìkúlùkù la gbé ọlọ́pọ̀ ṣe ń wù ọ ni. bàbá àjẹsà. ẹ o tí ì sanmọ́lẹ̀ ni bẹ́ẹ̀ ni kò ti fọwọ́ ẹgbẹ́ ẹ̀gbọ́n lẹ̀ jí. irú kan náà nìyẹn. Ah, kí ló dówó ṣé ebi torí ọmọ rẹ bádẹ́rìn tí sọ̀ ń gbà lẹ̀ òun láì fún láya. jẹ́ ìfúlẹ́sì bádẹ́rìn bádẹ́rìn fúnra rẹ̀ akọni èèyàn ni bẹ́ẹ̀ nìkan ọ̀gbá bádẹ́rìn ilẹ̀ bádẹ́rìn ọ̀fẹ̀sẹ̀ ara ìrìn wálé ah. kí ni sọ̀ ń ṣe tẹ wá pọ́nlé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ àgbà bádẹ́rìn ọ̀gbìn ṣé tó ṣe náà nù tẹ wá pọ́nlé ah. aláìda èèyàn ni ọ́ ah. lọ gbàdúrú ìyàwó lọ́wọ́ bàbá yìí. ẹ̀yin méjèèjì lẹ wúlò wọn ní ọjọ́ orí pé àṣì èrè gbàgbé bá ń lọ yẹ orí bá rí bẹ́ẹ̀ o ẹ̀yin méjèèjì wọn fẹ́ rí ẹsẹ̀ yín nù lé tèmi mọ́ ṣẹ́lú lẹ́rẹ̀ bẹ́ẹ̀ ni àtúwẹ́ o àtọ́nirọ́mù kò wọ́ sọ̀fọ̀nàjọ gbé yín lọ ẹ̀rọ àjọ jèrè pọ̀ bàbá àjẹsà ǹjẹ́ ìwú ọjọ́ ọlọ́jà lọ. olórí ibú ni ó tó tọ́ kò sì dáa fún ọ. mo gbé ìyá jẹ mí wo bàbá ẹja bá wa sòótọ́ ọ̀rọ̀ o aláìda èèyàn ni ó wọn rẹ ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. gbẹ̀rù ẹ káàbọ̀ ẹ máa wọlé ẹ máa wọlé ẹ máa wọlé tàbí ẹ kú àgbà. bàbá o ẹ máa wọlé o ẹ máa wọlé o ọkùn pàdé. wọlé o bàbá o Ògúnlọlá ọpẹ wọlé pẹpẹ ẹ ǹlẹ́ o ẹ ní pẹsẹ gúnlẹ ẹ kú wájú o bá mẹkẹ lọ farafamọ sọ́dọ̀ rẹ wa lọ ọmọ lọ ń já yìí bàbá ti fẹ́ máa jáde lọ. ẹ ṣeun tó bàbá débi iṣẹ́ ṣíṣe là á ṣe ẹ pẹ́ fún ọ bàbá wa. bàbá wa olúgbọ́n. ó jèrè ogun lọ́la àgbà yín ọ̀dàlẹ̀ o. o ṣeun. ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ kú wájú. tó tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe o. a gbúdọ̀ ṣe ni. òrìṣà tólú yan ọ̀rọ̀ náà fún bàbá. <laughs> bàbá wa náà ti mọ̀ mo ti pa lásàmọ̀ fún wọn. mo là wá ẹ̀ la sara wa jọ. bàbá wa ńlá dá ẹgbẹ́ àlòǹgó lẹ̀. bí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. fi solórí lórí. èmi. bẹ́ẹ̀ni. wo lẹ sara, yín jọ náà tẹ dẹ́gbẹ́ àlòǹgólẹ̀. ẹ̀yin ẹ̀sìn bàbá àwọ ọdẹ inú ogbó yìí ni tọ́ba ẹnìkan náà wa. Hmm. Hmm. ẹgbẹ́ àlòǹgó. ẹ̀yin ọdẹ dàálẹ̀. lèmi oṣù lórí mi ah. ọdẹ ní í lórí ọdẹ hmm. àgbẹ̀ ó sì so àwọn àgbẹ̀ ó lè díẹ̀ ẹ̀yin jàmọ́. Ah. Hmm? bàbá a rí igi gbogbo inú gbò ká tó fi ọmọ gbẹ́gbẹ̀du ó tọ́ sí i ni ẹ lẹ́sọ̀ lórí fún wa. Hmm. Hmm. àti ọdẹ o àtàwọn àgbẹ̀ àtọmọdé àtàgbà lágbègbè ẹ̀yin ni bàbá wa ẹ̀yin ló lórí wa bó ti jẹ́nu ẹ̀jẹ̀ á máa lọ. ẹ̀yin yìí dà ẹ wá. ó ń la amọ́fàfà ìdí ìgbìlà bá ọdẹ níṣo lórí ọdẹ hmm. àgbẹ̀ níṣo lórí àwọn àgbẹ̀ ẹ ṣe jọmi sí kí n máa ṣo lórí àwọn àgbẹ̀ n ò tó pòlú ọdẹ ṣe. ẹ ọ̀dà àtọ́ bá rí bẹ́ẹ̀ ṣe rí tàwọn ọlọ́dẹ ẹ̀yìn ẹ̀ fi aṣẹ́gbẹ́ kan àníṣẹ́ ṣe ẹ ságbàpẹ́ yìí ló lórí wa. wòlíì mọ wà tí gbogbo yín fi ń dé. dáadáa ni ó máa ṣẹlẹ̀ gbogbo tí bá ń dá lọ́dọ̀ ọ̀dọ̀ yín náà ni ó ti jẹ́nu. bàbá ẹ ṣe wọlé o wọ́n máa bá ẹ o. èwo tó ń mú èwo tó ń mú. ò ní wẹ̀wù. Hey! láàrin orí orí eléyìí kò dáa mọ́ yóò sùn yóò sùn yóò sùn. àbáyé màkàlá dìde ọmọ ṣègbẹ́yìn ọ̀rọ̀ lórí kókó lórí kókó. kí ni màá ní mò ń ṣe ìyàwó lè jẹun lẹ́yìn lọ́sùn ah, ah, ah. ọmọ kúṣẹ́ ẹ ti wò mí nù. wọ́n ti wẹ̀ lábúlé. ẹ kú ọ̀rọ̀ yẹn. ó jàre. ọkùnrin ó tẹ̀lé bàbá àjẹjà. ọmọ ṣe ń wá o. ẹ àrùn mọ́ra. ó ṣe ń wo. ẹ àfọkànyàn. ó ìdásírí sínú. ẹ ṣe rí ibi ọ̀rọ̀ sọ̀hún tá à ń sọ ọ̀rọ̀ sọ̀hún kò ní ká máa ṣaagun o oògùn hmm. ọ̀ràn o bẹ́ẹ̀ bá ṣaagun bí ìgbà téèyàn ń yín àgbàdo sẹ́yìn gbá ni o ẹni oògùn ọ̀bá àràn hmm. tásà sí ọ̀ràn ìhun hmm. tá a wá lò mo ti tọ́jú ẹ lẹ̀ ọ̀wá dọ̀wọ́ yín ẹ ṣeun ẹ̀dọ̀ ẹkùn ewé ẹ̀rùn béèyàn bá fi kàn án nímú tó bá fà á sí mú gbogbo agbárí ọgbẹ ni. ṣé yóò sá kú o tún ẹni agbárí ẹgbẹ ò ní kú kí ló fi ń ṣeré yìí bẹ́ẹ̀ ṣe á rí i lò fún un lọ́ á kún o. sórí nípa onílò ẹ gbàgbé èèyàn o ẹ fi dá mi bàbá ìjìtà gbàgbé ẹ. ọ̀rẹ́ mi á ṣètò gbogbo rẹ ló ṣètò ẹ á ṣètò rẹ bẹ́ẹ̀ni ẹ ìṣó lọ fi lé lọ́wọ́ nù lé pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ yìí o. a fi hàn pé ọgbọ́n jagbara. ẹni kìíní ti irun kò níye o bàbá mi ló lóòkùn o ẹ fọwọ́ yín dáadáa o. o ṣeun. ògùn ọgbẹ wa oníjà wọn lè gbogbo ẹlẹgbẹ ọdẹ àwọn yóò ṣàdìbò rẹ sanwó ìwọn. ọkú. ọdún bá kú ọmọ ẹranko ìbáyọ ọmọ ẹranko ọmọ àjẹ làbíso lẹ́yìn ẹ̀fọ́. ògùn ó gbé ọ. àyùmù lọ́bẹ̀ ẹgbẹ́ gidi ọmọ oníyẹ oko àyùmù lọ́bẹ̀ ẹgbẹ́ gidi bàbá. ẹ ṣe é wọn. àṣà náà dùn ní àṣẹ tẹ̀mí ìṣòwò kọ́mà. ògùn oníjà àríjà tòun. نن ويدي آ اولو ní gbẹ̀gùn eléégún o ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi àní hmm? ṣìbátà o bàbá àjàṣà àṣẹṣà mọ́dún àìsàn òní àṣemájú kẹdẹrẹ ẹ̀yin omi náà ẹ̀ ń sọ lẹ̀. ẹ̀yin ọdún bá ẹ̀jẹ̀ ọyọ̀ ẹ̀jẹ̀ ọdún lọ ọdún tó jọ̀rọ̀ ẹ̀yà lẹ́dẹ̀ ẹ̀jẹ̀ máa ṣọwọ́ ẹ̀dùn o ní ìyókù o Baba, baba, baba, mo dé mo ní ogún ọ̀sẹ̀ gbé kaná ni ọmọ pẹ́rin ti pọ̀ lágbẹ̀dẹ lálàkámà yíbọ̀rọ̀ ọba àgbẹ̀sẹ̀ lọ kí ló dé bàbá ara fún mi ọjọ́ ara yìí fún mi ojú agbo mo ti sáré wọlé wáyé kí ló ń ṣẹlẹ̀ bàbá kí ló ń ṣẹlẹ̀ ń fura ìfura lóògùn àgbà pásá jáná dé bẹ́ẹ̀ ni wọ́n lè ọba ó lè gbé bẹ́ẹ̀ ni kí ló wá ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ náà dàbí òwe ó dàbí òwe ẹ̀ mọ̀ ń gbọ́ ọlọ́gbọ́n ní ijó ọ̀mọ̀ràn ní ìmọ̀ ewé kókò ní a fi ń ṣe gangan mú ni kọ̀ǹgọ́ rẹ̀ afọ́jú ní ìlú adití ní ijó ìlú náà sì gbọ́dọ̀ ya ah, bàbá kí náà wàá fẹ́ ṣẹlẹ̀ lọ́gàjọ́ ni lọ́gànjọ́ òní kí n sọ́ra kí n sọ́ra kí n fura kí n fura kí n fura ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ìbálòpọ̀ wa lọ sùn. èmi ni. mo sùn mọ́ rẹ jù ni. báwo ni. ó ti sùn. níbo ló sùn. ilé agbára rẹ ló sùn. àwọn mẹ́rin ló sùn bẹ̀. òun nìkan ni. ìyàwó ẹ̀ ńkọ́. àbà ìsàlẹ̀ ló ń sùn lédè. ìwọ gan ńkọ́. àbà ìsàlẹ̀ lèmi náà sùn. Ah, ìṣèṣe inú fọkàn òfò fọkàn balẹ̀ o. Ah, ẹ ṣe wù. ló bóyá o. Ah. tó a ti gbé mi tó a ti gbé sẹ́dẹ̀ mi ọjẹ́ ń gbọ́ wá ti gbé mi mi ọjẹ́ ń gbọ́. bá mi gbà kínní dání. ọ̀kadà ń gbà dáa fún ẹ. o kò síbi iṣẹ́ mo wà lẹ́yìn ẹ ẹ kò séwu. ọwọ́ bá dáa ni mo mọ sọ̀dọ́ náà dáa nù. kùlùkùlùkùlù á gbé ọ lọ. ọgbẹ́ ò ní lọ. bẹ́ẹ̀ni ìwọ ìwọ ò ní lọ. ẹ àbọ̀ ẹ àbọ̀ ò ní lọ. ẹ àjèrè láyé. èmi ẹ bẹ sọ mi. a lẹ lọ́rọ́ jìnnà tó bá di ẹ wí. bàbá àjẹsọ ọmọọgùn wa kà mọ́lẹ̀. àjèrè èmi ọtún lánàá pàkà bí ìtàkùtì ọlọ́run ò tún bú mi. tó o sì fò.

eléwòlè ah tani Baba ìjẹsà ìjẹsà ah sanwó ogunlọlá èyí ṣèwọ rẹ kí ló ṣe ọ̀dáhùn ni ò ti pani ni ẹlẹ́ni ó ti da ojú tó rọrùn wà ní fọnẹ láfìrà láfìrà gbé gbé gbé gbé ah, ẹ dẹ́kun bàbá láfìrà máa gbé o máa gbé ndé gbé gbé gbé tẹ̀lé mi. Ah. Ah. ọya láìpẹ́ ọgbẹ́. ẹ ǹlẹ́ o ẹ̀yin ẹ̀ṣọ́. kára bàbá dákun kára I le. ìdágìrì ni ẹ mú wá ìdá. sọ́ọ́ ni kì í ṣe ah. ti di ah. ẹ la gbọ́ pé ń kì í lù tẹ́lẹ̀ náà ti ń rùn ah. bá dé rìn ọwọ́ bàbá rẹ̀ ẹ̀ ń sọ bí ẹ ti ẹ wá jáde sí ya. Ah! ẹ gba gbogbo ń dè tí ń bẹ lára rẹ̀ yìí. sọ̀hún Ògúnlọ́lá sọ́jú rẹ̀ ti wálẹ̀ nísìn kí ni bàbá àjèsà ṣe fún ọ tó fi pa o. bó ṣe rí náà nù bàbá. No, no, àmọ́ tó bá fi mú kí ọ̀rẹ́ méjì ó di ọ̀tá lójijì lóru gànjọ́ ó ní bá ibà kí ló ní. àmọ́ ọmọ ẹ̀ dáràn kọ́ mọ́ kápá ẹ o. n ó tiẹ̀ wo ibi tó tọ́ inú mi ó gbé mi dé. ṣọ̀hún tó ń retí òótọ́ pé yóò gbé ọ débì kan. ṣé bí àṣà pé ọba àṣẹ́gun ìdágìrì ń jelò la fi ń pọ́n ọ lé nǹkan wá di ìdágìrì kalẹ̀ yìí. àwítẹ́ ni wàá so lórí ẹgbẹ́ àlòǹgó. àṣẹgbé àwọn apààyàn-pààyàn ni mbà máa so lórí fún. kò rí bẹ́ẹ̀ o bàbá. ooo bádẹ́rìn ẹ pàrokò fún un kó mú lọ bá bàbá mi àjàgbómògùn lè sí lóde ọ̀yọ́. ntọ́ bá bá bọ̀ ọbẹ̀ kọ́ ọ̀dà jẹ. ẹ tiẹ̀ gbálàyé mi bàbá wa kọ́ pẹ́ bàbá. lọ́yọ̀ọ́ pẹ̀lú gbogbo oore tí mo ṣe yín ẹ sì ro tìyàwó mi àtàwọn ọmọ èyí pọ̀ jù. ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ dá padà sọ́hùn. Ja, ja, ja, ja. Ah. Bàdìrì. Ìyá mi. Ìwọ mú wá bá. Ṣé ò le? Kò le, ó sì tún le. Wọ́n lẹ́ni tó pa bàbá rẹ̀. Hmm. Ìwọ ló pàrokò fún. Irú àrokò wo ló fẹ́ pa fún gan? Mo fẹ́ mọ̀. Ìyá mi. Oh. Ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ obìnrin o. Kì í ṣọ̀rọ̀ obìnrin rárá. Ah gbárí rìn wọ́n ti pè mí mo bí ọ alẹ́ ń tó pa bàbá rẹ irú àròkò tó o fẹ́ pa fún mo fẹ́ mú. ìyá mi ẹ fi yún un lẹ̀ náà kì í ṣe ọ̀rọ̀ obìnrin sẹ́ kì í ṣọ̀rọ̀ obìnrin. gbárí rìn. dá lóhùn wọn mò ń bá sọ̀rọ̀. Ah, ah. ìyá mi. Ah, ah. gbàdé rìn dánlóhùn agbára ń bẹ lọ́wọ́ rẹ̀. ẹ̀yà mi kò yé mi náà. kò yí ọ kò yé mi. gbàdé rìn ẹni tó sọ mí dopò ọ̀sán gan tó sọ̀wọ́ náà dẹni tí ò ní bàbá ó ní òyí ọ. ọ̀rẹ́ kí ló ṣe ọ́tà nírú rẹ̀ rí kó olóhùn náà lọ sọ́dọ̀ bàbá rẹ̀ lọ́rùn ni kó lọ bá bàbá rẹ̀ lọ́rùn kójọ máa ṣọ̀hún kò ránṣẹ́ lọ sọ́dọ̀ bàbá rẹ ni wọ́n lọ sọ́dọ̀ bàbá rẹ. ọ̀rọ̀ yẹ́ yẹ́ ọ̀rọ̀. Ana! wọn irọ́. ọba rán ní iṣẹ́ ó du ọba kún iṣẹ́ ọba ni kò ṣeé má jẹ ó du ọba rèé kò ṣeé rọ́lù á ah, orí mi èwo ni ṣe o. Hmm. Ògúnlọlá ẹnikẹ́ni tó bá pààyàn gẹ́gẹ́ bí òfin irú àròkù tá a máa ń pa fún rèé mọ gbé lọ sóde Ọ̀yọ́ ó dìgbà o. ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ wọlé lọ. ṣòun. Sure bóyá kí n lè bá a dé ipò tí mo wà yìí mo fi gbé ẹ̀mí mi là lọ́jọ́ sí àmọ́ síbẹ̀síbẹ̀ n ò fẹ́ jẹ̀bi bàbá mi tó ti kú. Cool. Ògúnlọlá gbà mo gbìyànjú agbára mi bóyá orí rẹ lè kó ọyọ ó dìgbà o. ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ máa bọ̀ níyì. ẹ sì ń lọ sóde Ọ̀yọ́ ó dìgbà. ó tuntun ojú sọ́mọ̀ dúdú gbogbo lẹ̀ lóhun tó dẹ̀ ìfẹ́. ọwọ́ dàbí payó parẹ́ ayé àmọ̀ ní parẹ́ o gbogbo wa lọ́lọ́ lẹ̀ ní tuntun àwọn èèyàn tí lẹ́ ń bẹ̀ lápè wá dá. ó ti gbà ó ó ti gbà ó. ọkùnrin náà o ọkùnrin náà o. alẹ́ èmi ni èmi ò sàtọ́lù ni sàtọ́lù bó kọ́ ìmúra èmi náà tààmúra nù. bọ́lé bọ́lé o jalo lọ o ọjà lọ. ọjà dé ó di máa jẹ kú lè lọ́rẹ̀ wa ẹ kú lédè rẹ o láti bá túnṣe. sọ̀hún kan náà ni wọ́n ti dájọ́ kú fún wọ́n ti gbàrò kò fún mọ pàdé ẹgbà táwọn ẹ̀sọ́ mu lọ wọ́n ti nẹ́ẹ̀lú ẹ ti ga bọ̀kúbọ̀kú ah! ní sunkún yọ̀bọ̀. èmi náà bá dó wájú ẹ̀ bẹ́ẹ̀ kéré kété mọ ní wọn lọ pa àbájìtà n bá kó fọ ìbò bàbá kò tí n bá fún fọtí láì ìfà yìí ìfà yìí ìfà yìí tábí kótó kótó tábà bàbà bàbá tó kó fásẹ fásẹ fún páyì. jókòó kẹlẹ ara ẹ mọ. olùkọ́ ti gba gbogbo ara ẹ lẹ. Ah, kí ni gbogbo eléyìí. ẹnu e, tí bàtà bá ń ro kanlá kanlá yóò yá. yóò yá ni ah. tá a bá ti bẹ̀rẹ̀ báyìí alóòlù ó gbà wájú olùwọ̀n ó gbẹ̀yìn àwa àwa a máa a ń wúrọ̀ ọ̀fọ̀ rẹ̀ láìpẹ́ Thank you. bàjẹ́ máa lórí àṣẹ o ìlú ò ní bàjẹ́ máa lórí àṣẹ wọ́n ní kòrun ni kòrun ni kíní máa ń dó yìí ká ni hmm. ọ̀rọ̀ ẹlẹ́wọ̀nsọ́ ti ń para ilé ti ń pàlejò yìí ṣé bẹ́ẹ̀ ìjòyè ó ṣe máa wò tí ó bí wá ká mi máa fún. àgbẹ̀dọ̀ olúwa I wo wo wo arábìnrin ní sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó o ti gbọ́ wo ìlàrí wá mú arábìnrin kó o mú lọ sí kọ́bì kó fi ọkàn balẹ̀ kó tó máa lọ ní wọn. ẹ̀yin ìlú ẹ̀yin ìjòyè ọ̀rọ̀ lẹ́rí yìí o ọ̀rọ̀ lẹ́rí yìí o. kábíyèsí olúwa mi ẹ̀yin Ọ̀yọ́mèsì ń bọ̀ àwọn là á dẹ́ẹ̀dẹ́ o ọ̀rọ̀ ẹlẹ́mọ̀ṣọ́ ìwà tójú sú mi. ẹ̀rù sì ń bè mí káyèsí òkùnkùn ẹ pẹ́ fún wa ẹ̀yin àgbà náà lẹ́ máa fà lówe ẹni gbá tó tó gbá ní í ṣe báàlì àgbọn mi. kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ní í ṣe báàlì odò ọkọ̀ tó bá tọkọ̀ ní í ṣe báàlì lọ́ọ̀dẹ̀ ah èmi la lọ́ọ́ níbà sọ̀rún lóye sí. alákùnrin alápẹ̀ni hm? ẹ̀yin àgbààgbà joyè ọ̀rọ̀ orí bó ti wíwù kò rí bẹ́ẹ̀ ah, wọ́n àgbọ́ ni wọ́n ní kákákálá àgbọ̀sùn òrìṣà oko ọ̀yá gbà bọ̀rọ̀bọ̀rọ̀ èèyàn tí ó gba Ṣàngó ti lé toko ni wọ́n dáríjọ fún ọ̀rọ̀ ẹlẹ́mọ̀sán ọ̀rọ̀ gbogbo wa ni. olúwa mi ẹ má jẹ́ àpò pákọ́ lọ́pọ̀lọpọ̀lọ́ wọ́n ní bí sẹ̀rí àbádájà nàkú fọ́nrán òwú kan gbèdè iṣẹ́ Basọ̀run. Basọ̀run. kábíyèsí olúwa. wọ́n ní ká má bàa jìyà láṣẹ yá má jìyà lọ́fà wò kẹsẹ̀ sọ̀rọ̀ yìí o wò ṣe o. ẹ ṣeun ẹ̀yin dèyí gbogbo obi tẹ́ ẹ̀ tí ì dé o ti yé mi náà lèmi náà ń rò lọ́kàn á wà nǹkan ṣe sí á wà nǹkan ṣe sí. ẹ wá kàn ṣe sí o. ẹ má bọ̀ yìí ẹ ẹ má sọ yìí ẹ ò rí mo dáná àwọn ọmọ ogun bíi ọgọ́rùn-ún tó ń bẹ ní ìdí ọ̀parun òkú wọn ni mo rí ah. Ah, àwọn bíi àádọ́ta tí wọ́n ń bẹ ní odò àhóyàyà òkú wọn ni mo bá òfojúkọ ẹlẹ́mọ̀ṣọ́ báyìí ah, ṣùgbọ́n ẹ má bẹ̀rù ẹ má fòyà àwọn aláwọ̀ rẹ̀ yẹn ẹlẹ́mọ̀ṣọ́ ẹ wá gba agbára kún agbára agbára yín. Aşağı. Hadi ekelim. Ekelim. Iwa, iwa, bye-bye. Bye-bye. Okay. Okay. Iwa, iwa, bye-bye. Bye-bye.

wọ́n mú ọ lóòyè dáàrin ìlú lónìí ìwé ẹlẹ́mọ̀ṣọ́ ikú pa. ìwà. ẹ bàbá ẹrù mi ẹrù mi. ìrọ ẹrù mi. ìrọ ìwé ẹlẹ́mọ̀ṣọ́ ìrọ ló pa. ìrọ ló pa. ìrọ ló pa ẹlẹ́mọ̀ṣọ́ wọ́n bá ọ lónìí ẹlẹ́mọ̀ṣọ́ wọ́n bá ọ lónìí ayé mọ̀ ọ lónìí ìlú mọ̀ ọ lónìí ìlú mọ̀ ọ́nà ìwé lẹ́mọ̀ṣọ́. àrò ni mo jẹ nínú ìmọ̀ṣẹ́ àgùn títí tí mo tún fẹsẹ̀ sẹ́ àgùn mi gángan lọ́wọ́ jàbà pojú ètí òkúta bàtẹ́ eégún lójú. ìwà. mo lọ rọ̀ náà ẹ̀yin ẹni orí yọ ọ́ nílùú à ẹni orí yọ ọ́ nílùú à ẹni orí yọ ọ́ nílùú à ẹni orí yọ ọ́ nílùú à ọ́ nílùú à ọ́ nílùú à odila ilé kankan jáde. Ọ̀yọ́mèsì kábíyèsí o akínníkù àti gbogbo ẹ̀yin ìdòyè yòókù mo ní ẹja pawọ́pọ̀ káwọn náà bá ṣe ṣẹ́gun ẹlẹ́mọ̀sọ́ ẹ wá dìlé Basọ̀run lórí Basọ̀run ti lọ báyìí ó sì ti dé yọmọ fún yín lábọ̀. ṣùgbọ́n ẹ gbọ́ o wọ́n ní etí ní so nígbọ̀wọ́ orí àtàǹpàkò ní so nígbọ̀wọ́ ẹsẹ̀ ìjòyè ní so nígbọ̀wọ́ ọba bí ẹlẹ́mọ̀sọ́ bá ṣe kẹ̀kẹ̀kẹ̀ tó bá túlù ẹ̀ ẹ̀yin lójú tì torí ẹ̀yin ló nígbọ̀wọ́ tèmi tó bá wù yín ẹ bàlú ìjẹ́ ẹtù ẹtù. bá sọ̀rọ̀ bó ló ń ṣe rí gan-an. ọ̀wọ́n ọ̀dá ìgbà ọmọ ogun ńlá kóta lọ́ọ̀rẹ́ kó bá ẹlẹ́mọ̀sọ́ gbogbo wọn lọ́pàá tán tó tí wọn ò kẹ́ nìkan. kábíyèsí o ah. kábíyèsí láàké o èwo ló dé kábíyèsí. àwọn àlejò kan ni wọ́n ní àwọn béèrè kábíyèsí. láti bọ́ wọ́n ní láti ọ̀dọ̀ baba olúgbọ́n làwọn ti wá. ẹ sọ fún wọn pé kí wọ́n lọ sí. ẹ ẹ bí ìbá sọ̀dọ̀ olúgbọ́n ti yẹn sọ pé ẹyin àwọn ti wá kò àgbà àlejò kankan lásìkò tá a wà yìí. àsìkò tá a wà yìí kọ́. kábíyèsí kábíyèsí o ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o kábíyèsí o kásòrò bàbá olúgbọ́n náà ní ká mú arákùnrin wá pẹ̀lú àrùkọ ọwọ́ ẹ̀. ẹ ẹ̀yin tí ẹ máa lọ ẹ fún bàbá olúgbọ́n pé ẹ ti jíṣẹ́ o ayọ̀lẹ́ délé o gbà. tú àròkù. ẹ̀yin ọ̀yọ́ mẹ́sì. ìdánwò ńlá ni o ìdánwò yìí o igi ògbògbò ni yìí o èèpo ni ìdà igi ògbògbò arákùnrin ó èèpo àpẹ́ ẹ rí ìdá yìí wọ́n ní ká gbẹ̀mí arákùnrin pípa ni. àdánwò ìdájọ́. ẹ ẹ̀yin olóye ẹ jẹ́ ń fún bàbá lábọ̀. arákùnrin irú ẹ̀ṣẹ̀ wo lọ̀ṣẹ̀ ṣé ẹ fi fi irú àròkọ ránṣẹ́ rán ọ sí wa. ọkùnrin kan lẹ̀mí rẹ̀ ṣèèṣì bọ́ lọ́wọ́ mi. ọ̀pọ̀ àyàn àṣepàyàn pàyàn ni ọ́ lọ́wọ́lé lọ́wọ́lé lọ́ọ̀dọ̀bálẹ̀ ọmọ yìí kà á. Ah, ah, ibi tí yóò ti jẹ ọ rè payanpayan ó débi tí yóò ti jẹ ọ ó sì jìyà ó jẹwé ya. ẹ̀yin olóye ọ̀rọ̀ òní bá a ti rò bàbá lòun ò tiẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu ká ẹ ẹ sọ tó ṣẹlẹ̀. ẹ tó ṣẹlẹ̀ mọ sọ fún pa àrókò ọlọ́rọ̀ àrókò àtàrókò ẹ wò ẹjọ́ wọn mú arákùnrin fún wọn lọ rèé fi pamọ́ sí yàrá òsì ẹ̀ka títí tọkàn bá bà tí ó fi lọ́ọ́lẹ̀ ọ̀dà àbáwọn tó wà. ibi ẹ mú ibi ó kù sínú. kálíà báyìí. o ṣe ọ̀rọ̀ òǹpòtì òǹpòtì. apààyàn. ọmọ pípọ̀ gbọ́n kọ́ọ̀n tá a ṣe lé kókó kó bàbá hmm? mo ti dé o. abẹ́jẹ́ oh. ń bọ̀ oh. ẹ̀ ń sáré ń kú nǹkan yìí gbogbo tuntun ẹ̀fẹ́ látẹ̀kan náà nì. egbò yìí ni. ṣé egbò náà lẹ ti ń wà látàárọ̀. sàmọ̀ kó sun tiẹ̀. ń da náà síra ṣe ń tẹ́ bá ṣe ni o torí ibi tí ń pè mí o. lọ́rin ya náà mo gun náà lẹ́sìn mo ra nǹkan àràbàràbọ̀ lọ́jà ejigbó mẹ́kùn. mo rojú oró mi lérí omi ń hàn jẹ́kẹ́sẹ̀ ẹ̀yẹ ó tó mi mo ra gbà lóòjà mọ́ sóògùn àbídànù. ìwọ. abẹ́jẹ́ abẹ́jẹ́ awo oh, abẹ́jẹ́ awo oh. abẹ́jẹ́ aa ah! ẹlẹ́mọ̀sọ ọ̀sísánú mi. ìwà. ẹlẹ́mọ̀sọ òṣè ah, òṣè kò dúpẹ́ òṣè aa ah! aa. <sighs> arákùnrin ẹnu ẹlágùn ń gbọ́ kí lọ bá ẹmẹsẹ̀ yìí sọ. mo ní táyọ̀ bá fún mi ní ìyọ̀ǹda mo fẹ́ lọ bá ẹlẹ́mọ̀ sọ́jà. kò yàtọ̀ bó ṣe wí náà nù. n tọ́ máa ń wí gan-an nù. ẹ kọ̀ wá ni wọ́n ní ẹnu ẹni báyìí la kọ́ náà jẹ gẹ́gẹ́ bí èsì ló kọ́ fẹnu ara rẹ sọ. kábíyèsí. ẹlẹ́pẹ̀lẹ́ o kábíyèsí. ẹ yàrá bẹ̀rù yóò dà fún adéèsí o adéèsí yóò dà fún adéèsí adéèsí adéèsí. ṣé ọkùnrin apààyàn tí a mú wá látọ̀dọ̀ olúgbọ̀n ló sọ pé òun fẹ́ bá ẹ lẹ́mọ̀ sọ́jà. ó ti wí nù. bẹ́ẹ̀ lẹ́mọ̀ sọ́jà. n tó wí nù. bẹ́ẹ̀ ni kábíyèsí. bá ẹ lẹ́mọ̀ sọ́jà. kábíyèsí olúwa mi kò yé ni bàbá wa yé ni àwa tá a kógun lógún tá a kọ́gbà lọ́gbà tá a káwọn ọmọ ogun tá a lọ rè bẹ́lẹ́ màsán ṣebí lọ́wọ́ kan lọ́pàá gbogbo wọn tán po. ìwọ lọ́nà ọba jà alábùkù gidi ni ọ. alábùkù náà. ọ̀hún wọ́nà tó fi fẹ́ sá lọ ni ó sì jìyà ẹsẹ̀ rẹ ò lè sá lọ ó jìyà ẹsẹ̀ kó tó lọ. kábíyèsí bí n bá fẹ́ sá lọ ni n bá ti sá lọ lọ́jọ́ tó ti pẹ́ amẹ́nìkè dáná kó pé kí tẹgbẹ́ wọn mọ́jò ẹ fún mi yí ọ̀dà. ọ̀ sá ọ̀ sá ń bo ọ sàrọ lóde Ọ̀yọ́ Ọ̀yọ́ mẹsì kan ò ní gbà fún ọ kábíyèsí irú àfẹrẹ bíi kíni wọn yìí. ẹ fún mi yọ̀ǹda kábíyèsí. àbí àmọ́ àbẹ́ ka àmọ́ bá kéwú dé. kábíyèsí kò lè mẹ́bí àròkò tó mú wá sí i òwe ni ẹ fi pa fún wa wọ́n ní kó kú wọ́n ní kó yè ẹ yọ̀ǹda fún kọ́ máa lọ. orúkọ rẹ ti jẹ́. Ṣọ̀ún Ògúnlọlá ni kábíyèsí. Ṣọ̀ún Ògúnlọlá. kábíyèsí. mo yọ̀ǹda fún ọkọ máa lọ. kábíyèsí. Ọ̀yọ́mèsì yọ̀ǹda fún ọkọ lọ. ẹ ṣàdúrà fún mi. kúnlẹ̀. ọ lọ rí. àṣẹ. ó sì bọ̀ rí. àṣẹ kábíyèsí. ọ lọ àṣẹ. ó sì bọ̀ àṣẹ. àṣẹ. Hey! mọ wa káyé tó ti lọ nù. amẹ́fọ̀ ya wẹ̀ mo ṣetán láti lọ báyìí lábíyèsí àmọ́ ẹ fún mi ní ọkùnrin méjì. ọkùnrin méjì. bẹ́ẹ̀ni tí ó tẹ̀lé ọ. wọ́n ṣíwájú mi kábíyèsí. bá sọrun bá sọrun. kábíyèsí. bá sọrun. olúwa mi ẹ mú àwọn àwọn méjì tí wọ́n dúró lẹ́yìn ẹ̀ náà kàn tẹ̀lé ẹ jẹ́ kí wọ́n máa bá a lọ bí ẹ ṣe wà nà ẹ gbọ́. kábíyèsí bẹ́ẹ̀ bá ní kẹ́mi ọ lọ wọ́n lọ àmọ́ ìbá dáa bá a bá lè rán ẹmẹsẹ̀ méjì tẹ̀lé lọ. sọ̀hún kábíyèsí ẹmẹsẹ̀ méjì ni ó tẹ̀lé ọ lọ. eyín náà dáa. ọ lọ rí. àṣẹ. ọ bọ̀ rí. kábíyèsí. àwọn aláṣẹ kù ọ tẹ̀lé ọ lọ. ẹ ṣé mo dúpẹ́. bàbá

sí níjà o. àwọn kò ní ìrẹ̀ ẹ̀ yóò máa sí ọ níjà o. bàmẹ́kẹ́ adébí ilẹ̀ dín horu lọ farapamọ́ sábẹ́ àwọn ẹmẹsẹ̀ nídìí igi ẹmi lọ́ọ̀kan ọ̀kárẹ́. olóyè ó ní káládẹ́bọ ní ṣíṣe Ọ̀rúnmìlà lọ́dọ̀ ògùn ní ṣíṣà iye owó ìrámọ́ nínú ọmọ ta ìrámọ́ ta iníkun wọ́n ní wọ́n eré ọmọ lẹ́mìí ó rí ọ ẹlẹ́mọ̀ṣọ́ ẹlẹ́mọ̀ṣọ́ ìwọ aláwọ̀ tó fẹ́ mọ́jọ́ wí mi kí n wí fún ọ kó wá tú bẹ́ẹ̀ nu ìwọ onítìkùn tó fẹ́ tọpasẹ̀ oorun ìwọ́dà ó lọ tèfètèfè ìwọ tó dẹ̀gẹ̀rẹ̀ tó fẹ́ mú jìjì irọ́ ló pa èmi ni òfin má lakalaka fi má wò èmi ni ọ̀dá má lakalaka dá má nù ìwọ. èéṣe hmm? bàbá mi mọ́ sùn mọ́ sùn ògùn ní ìkọ́lé náà yá mi ò sọ̀ǹgà ní ìkọ́lé ẹ̀jẹ̀ sẹ̀fọ́n náà ní fọ́rọ̀ àpàṣà àkọ́lé orí agbẹ́ ní wúlagbẹ́ sọ́kù kánú gbé orí agbègbè ní wúlagbègbè ọ̀sọ́gbègbè kájú ẹlẹ́nu sọ yóò tó bẹ́ẹ̀ sọ̀hún mọ́ sọ̀gbègbè mọ́ èyí ti yẹ. Ah. Ah, wọ́n ní wọn ò rí ọmọlẹ́mi ó rí ọ dúdú dúdú ní ìjọba nílẹ̀ ẹ̀mọ̀ dúdú rẹ̀ rẹ̀ níjọba nílẹ̀ ẹ̀mọ̀ rẹ̀ kò dúdú kọ̀ rẹ̀ níjọba nílẹ̀ ẹ̀mọ̀ kẹfun kí dúdú ọ lọ kí màá lè òde iná ògbóná tẹwẹ́tẹwẹ́ ìyèsí ọ̀rọ̀ rẹ̀ tẹ́gbọ̀tẹ́gbọ̀ àtàrí ògbóná tó ń tẹ̀kọ́ ìmọ̀ tún ìmọ̀jú mẹ́ni ní máa jọ ojú alẹ́ ẹlẹ́mọ̀ṣọ́ mo ní kí n rí ọ ẹlẹ́mọ̀ṣọ́ o ẹ̀mẹ́ta làápọ̀ rẹ tí bá a kò kún tó gba àlàyò nídà ẹlẹ́mọ̀ṣọ́ o ẹlẹ́mọ̀ṣọ́ o. <laughs> ìwọ ni ọ̀tẹ́rẹ́ kan lè ọkọ̀run wọn náà lọ ń da gbogbo òlú láàmú mo fẹ́ rí ọláwọ̀ èèyàn gedegbe níwájú mi ni. ẹlẹ́mọ̀ṣọ́ ìwọ ni tọ́jà rẹ lẹ̀ mórí o adébíyẹ ológun ti sà gbogbo tún méje tọ́jà panu owó máa pa fẹ́mi sọ ogun lọ́la mo ní ìmọ̀ríkì ní sáwọn mọ̀ríkì ìmọ̀ríkì ní sáwọn mọ̀ríkì ẹni jà lórí àgbọn mẹ̀rẹ̀kún ọ̀run mi lánàá tani gbé ní jà lórí òkan ọmọ alájogun mọ́lẹ́mi sọ ogun lọ́la ni babalá palẹ̀ ọ̀sán làṣẹ sínú ilé àjàkí ọlọ́mọnú ìdó ló ṣàlóhùn. arákùnrin ọkọ rẹ ti jẹrí èmi ni sọ̀hún ogun lọ́la sọ̀hún

alábàánílẹ̀ rẹ̀ ògún ọ̀gbọ́dọ̀ jẹ́ ti gbòlúgi àfẹ́bọ̀dọ̀ ní ìlànà kàkà kó gbọ́dọ̀ ọ̀tá mi èkúté ilé ọ̀gbọ́dọ̀ jẹ́ kán àwọn ìrìnmi lálẹ́ láàrún wọn ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́ lẹ́yìn. wa ẹlẹ́kọ̀ọ́ a fá lórúkọ tí a èso kò fún lẹ́dí ẹ̀sìn ọ̀pọ̀ lọ́wọ́ ẹni lórúkọ tí a àjẹ́ ẹ̀yin ìyá mi bá tọ́mẹ̀ ó tọ́mẹ̀ ó tọ́mẹ̀ ó tọ́mẹ̀ wúlúwúlú máa yé wúlúwúlú máa yé ìjà yìí ní bẹ́lẹ́ tí àgbò nígbà sani fìdí ẹ̀jẹ̀ jẹun lórí bá fún ẹ̀gbẹ́ ayé lọ́bùfẹ́ gbà ọ̀run ẹ̀gbẹ́ ayé là á pawó ẹ̀gbọ́n ọ̀run là á pọ̀ mí là òyì lọ òyì òyì lójú rẹ sọ wọn òyì. èmi náà òyì èmi náà òyì èmi sọ wọn òyì. èmi ṣe wọ ó ṣe wọ èyí ti jẹ èyí ti jẹ ah, kí n dúró jẹ kí n dúró jẹ. sílẹ̀ sílẹ̀ èmi náà. ilẹ̀ ilẹ̀ ẹsẹ̀ ilẹ̀ asáré tètè ní sáájú ijó àrùgbọ̀n ní sáájú àwòrán àgbẹ̀ ní palẹ́bọ̀ àtàṣọ àpàlásà sí bókìtì ìjọba yìí ó rí ara níyì sí. ìyá ló pa ìyá ló pa. Thank you. ẹlẹ́mọ̀sán ń bọ́ lọ́wọ́ gbà mo ní dúdú ní ìjọba ńlẹ̀ mọ̀ dúdú rẹ̀ rẹ̀ níjọba ńlẹ̀ mọ̀ rẹ̀ kò dúkọ̀ rẹ̀ níjọba ńlẹ̀ mọ̀ kẹ́kì a kì í fi jújú bá wọn lójú. ìwọ rèé ọyá ilẹ̀ mọ́ ọyá àfi ẹ̀yìn lẹ́gùn fi sọ máa tẹ́lá ọfà mi tún gbiná ẹ ṣe ìwọ ọfà mi tún gbiná mọ́ ọ lọ́ọ̀rẹ́ ọ̀sán ọ̀sán bẹ́ẹ̀. Ah! kìtì omi bẹ́ẹ̀ ọ̀nà lórí ọ̀nà pa kìtì ọ̀nà bẹ́ẹ̀ omi lórí ìpàdé omi òun ọ̀nà pín sí mẹ́rin ọgbà ọgbà. Eh, ah! ọ̀pàpà parada parada ìwọ. ọ̀pọ̀lọpọ̀ iṣu mímú yẹn ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà ní pìtà ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ egungun tó ń tàhọ́ tàhọ́ nínú aṣọ ọ̀pàpà parada. Tamadana kò kékeré gbé ọmọ jù ẹlẹ́wọ̀nsán ò tó bẹ́ẹ̀. sanwó san san ó ti kun bí o ti ré kọjá ìwé o ti jó ní ní màálù o ti dẹ́kun yẹn náà jíjẹ o èmi ẹlẹ́dọ̀ sọ́nu wo wò mí dáadáa kó o tún mi wò o pín ayé rẹ ibi táyé rẹ pín sínú. nítorí agbẹ́ni wọ́n kàn yẹ ń wò sá àtẹ́lẹwọ́ lè rùn gẹ́rẹ́gẹ́rẹ́ ọmọ òní ní mẹ́bẹ́rẹ́ wọn ná ọmọ gẹ̀ǹgbẹ́ sọnù èékánná wọ́ lè kọ́ra tẹ́sọ́tẹ́sọ́ wọ́rọ́kọ́ wọ́rọ́kọ́ làárọ̀ kọ́ pọ̀rọ̀kọ́ làárọ̀ dá. ọtọ́ mi ọdún tí ọfà yóò bá ràn ọ́ ìbọn jẹ tiẹ. wọ́n ní gbalaja gbalaja lásán kọ́ ọ̀la gbalaja lásán kọ́ ọ̀la abalẹ́bẹ̀ta àwọn márààrún wọn fẹjọ́ wọn ni wọn fẹjọ́ gbẹjọba ẹjọ́ gbẹ nísìnyí wọn fún ìjọba ọlásìrì wọn ò ní bò mo ní tèmi bò lónìí pátápátá lẹ́gùn daṣọ aborí àbòtọ́ mọ̀rì sábòdì ìgbín ẹni ẹlẹ́ni ní pakúńpà fún àṣẹwélé ẹni ẹlẹ́ni ní rọpa sọ ẹlẹ́mọ̀sọ pátápátá nílé ọkọ àdàdà yàrá àdàdà tọkùrọ̀ àdàsùn gbọ̀rọ̀gàdà ẹlẹ́mọ̀sọ mo ní ọ lulẹ̀ lulẹ̀ ọ̀nà ní fọ́nrán àpàtàkọ́lẹ̀ orí agbẹ́ ní wúlò agbésùnkú kánú gbé orí ẹ̀gùn ní wúlò ẹ̀gùn wọ́n sọ̀gbìn kan jù alẹ́mọ̀sá ilẹ̀ mo ní ilẹ̀ ilẹ̀ ilẹ̀ adé ọ̀yún adé ọ̀yún ilẹ̀ adé ọ̀yún adé ọ̀yún adé ọ̀yún. Ah! ẹlẹ́mọ̀ọ́sọ ojú wa ti ọ́ púpọ̀ ọ̀rọ̀ ti rọrùn ìyá ẹlẹ́mọ̀ọ́sọ ti lọ ọ̀rọ̀ àjò àrẹ̀mọ́ ẹlẹ́mọ̀ọ́sọ ẹlẹ́mọ̀ọ́sọ. mẹ́mẹ́ká máa ká lọ àmọ́ rẹ́yìn ẹlẹ́mọ̀ọ́sọ wọ́n gé orí rẹ̀ wọ́n lọ gbé fún bàbá láàfin ọba ìjà gbọ́dọ̀ fún ìkìtì. ikú pa ikú pa káyìí ojú tì ọ́ ìbà ti yẹ ọjọ́ ìbà ti wo oòrùn ìbà ara ẹwà ìbà ròyìn ìbà bàbá mi ìbà ìyá mi ìbà. wọ́n ti jẹ́ adáparapọ̀ tó lọ kí ọjọ́ gba bàbá mi lọ́wọ́ ẹranko ó tún lé ẹ̀sọ́ òpòrò àwọn lórúkọ ara ni gbọ́kọ́ máa sún gbé ọ̀nà ọ̀wẹ̀ tó bẹ̀ wọ́n jẹ́ ẹkú ilé mo ti délé bàbá mi òkú ọ̀sẹ̀ gbẹ̀gà tọ́ni ọmọ mẹ́rin ti pọ̀ lẹ́gbẹ̀dẹ́ lẹ́gbẹ̀dẹ́ mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀ jẹ́ mo jìnnà sọ́ bá fà ọba máa ń pa mí ara bá mi ń lọ bá ẹ fún ilé àdúrà yín gbà lórí mi bẹ́ẹ̀ ti fi orí bẹ́ẹ̀ náà lórí àdúrà wa gbà. wọ́n lánìkì rẹ lẹ́mọ̀sán mo lémi ìṣọ̀wọ́ ogun lọ́lá orí ọba jẹ́ bàbá mi ló bí mi. orí. mo nínú ọ̀gbọ́n náà tẹ́wọ́ ìyèsí òróró tégbétégbé atari ọ̀gbọ́n náà tó ti po ìmọ̀ tí ìmọ̀ jẹun ní ní ìdọ̀jú alẹ́ ìrírí ọ ó sì yọ sí mi láwé yìí. Ah! mo ní wà ní ọwájọ ah, má jà láhùn. Ah! àbí má jà ń bọ̀ bí amúkíní ẹkùn mo ní ẹkùn bó mélòó mélòó ẹkùn. Hmm. ìrànwọ́ dojú la kábíyèsí àtàyè èèyàn orí ẹlẹ́nu. kábíyèsí o sọ̀hún. kábíyèsí. ògbórí ẹlẹ́mọ̀sán wáyé. mo gbé ní. sọ̀hún. kábíyèsí. ọba mi ṣẹ́gun ọ̀jẹ̀. ogun ọ̀gbọ̀rọ̀ wọlé. sọ̀hún ọ̀ràn lù í lọ́wọ́ à mo dúpẹ́ púpọ̀ lọ́ọ̀rẹ́ sọ̀hún o ṣe à tí ẹ ò ní bàjẹ́ tí ẹ ò ní bàjẹ́ ògbó ọ̀tọ̀ a ó dùn mí nú ìdùnnú lọ́ọ́ máa rí láìláì. abasọ̀run bàbá dúpẹ́ lọ́wọ́ sọ̀run sọ̀run bàbá ni a dúpẹ́ lọ́wọ́ rí àwa olóyè Ọ̀yọ́ àwa Ọ̀yọ́ mèsì àdúpẹ́ lọ. àdúpẹ́ àdúpẹ́. àwọn ayaba àtàwọn ẹ̀ṣọ́ tí ń bẹ láàfin wọ́n dúpẹ́ lọ. àdúpẹ́. àwọn aráàlú Ọ̀yọ́ wọ́n dúpẹ́ lọ. wọ́n ní tímọ́tímọ́ lè tí má rí. bẹ́ẹ̀ tìmọ́tìmọ́ la lámà gámà. gbogbo tí baba wí fún ọ bẹ́ẹ̀ ni ọ sọ. àṣẹ àṣẹ àṣẹ. kábíyèsí olúwa ẹ ṣètò láti gbé orí ìlọsílẹ̀ ìyámọdé kó lè wà fún ìrántí. ẹ wá gbọ́ wọn dàmọdé ìlọlẹ. ọ̀tọ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ wọn dàmọdé ìlọlẹ. ó jẹ́ lórí wa ni ó dùn mí nú. Ah, kí wọ́n jọ́ kí wọ́n lago kí ló pàdé mi lọ́la ní gbàgede oh. wọ́n ṣayẹyẹ fún ọmọdé. kábíyèsí o kábíyèsí oh. gbogbo ń tẹ́ ẹ fẹ́ ṣe fún mi ẹ lè ṣe o. àṣẹ àṣẹ o ìgbòho hmm. ni ó wà kábíyèsí ǹjẹ́ ayẹyẹ yìí lè ṣojú. nígbà mo ń fifi ibùdó mi lẹ́wọ̀n ọ̀dàgbà kan fún ìyàwó mi hmm. pé bàbá yìí pàtó ni wọ́n dé ẹ bó o láyẹyẹ ó ṣe ṣojú ẹ̀. Ah, ṣé ọbẹ̀ kó sojú rẹ̀. kábíyèsí ó wù mí bẹ́ẹ̀. bá a sọ̀rọ̀ lọ́la ẹ̀ ṣètò kíá láti ṣe lọ kí ìyàwó rẹ̀ gbà wá níbi ayẹyẹ lọ́dún. ẹlẹ́mọ̀ṣọ́ ojú wa ti lọ. ẹlẹ́mọ̀ṣọ́ ti lọ ọ̀ràjò ààrẹ máa bọ̀ ẹlẹ́mọ̀ṣọ́ ẹlẹ́mọ̀ṣọ́ ọba ayẹyẹ ọba ọrùn ṣe jẹ ó lè gòkè ó lè sọ ó lè tápá ó lè fọn ayé ń pọn bí ẹranko bí erin òsín nígbà wọn láyà bí ọkẹ òsì lọdàn ìwọ ti gbàgbé pọjọ ọjọ́ kan bọ tí fàpẹrẹ tọpàlẹ ọkùnrin tí ìyàwó lọta tí ò ní jẹ níbẹ̀ fi ní ọmọ dùn. bí o bá délé bí o rí lẹ́yìn bí o bá ránṣẹ́ sí wa lóde ọ̀yọ́ wọ́n pàrokò ìránṣẹ́ igi ògbògbò rè wọ́n ni kó gbó èèpo àpẹ́ rèé wọ́n ní kó pẹ́ idà rèé wọ́n ní ká pa lọ́jọ́ náà lọ́wọ́ lónìí o a wà fún un ní àrokò náà padà igi ògbògbò adi ògbó o. pẹ́ ajé ò pẹ́ o. dídá ọjọ́ kìíní náà rèé àwa múlé ọlọ́ ó di ìdà àgbàṣẹ́gun fún ọlá tòní lọ. sọ́hún sọ́hún látòní lọ abúlé ibi tó ti máa sọ lórí a máa pè ní abúlé sọ̀hún ẹni tó gbórí ẹlẹ́mọ̀sọ́ wa. lọ́jà yẹn. ọ̀gá tó ní fáàbù mi ò lókè mẹ́sì o ọba rímọ̀rọ̀ o àwọn yẹn ti lọ. olùpàṣẹ yìí tán ṣùgbọ́n àbọ̀dé ogun ọba àjàgbọ́ aláàfin ọ̀yọ́ dámi láre. ẹyẹ mọ̀ sọ ojú wa tì ọ́ ọ̀ ti kúkú ọ̀rọ̀ ò ti rọ̀rọ̀ fún ẹlẹmọṣọ ẹlẹmọṣọ ọba yẹjẹ ọbọrún tẹ̀lé ọlọ́sọ̀ ọlọ́sàpá ọlọ́sọ̀ ayé ẹ̀rọ bí ẹ̀rọ kọ́bí ẹ̀rọ òsì nígbà wọn lẹ́yẹ bí ọ̀kẹ́ òwò ti gbàgbé bájà ọjọ́ kan bọ̀ sí fọ́pẹ̀rẹ̀ tápẹ̀lẹ̀ ọpẹ̀rẹ̀. bí o bá dé bí o bí lé bí o bá dáná lórí ìlú onílé